ìdùnnú àti ayọ̀ nínú ṣẹlẹ̀ wa ọ̀nà tí ọlọ́run bá gbà tí wá fún wa òun àti tí ó mọ ọjọ́ wa nínú ṣẹlẹ̀ àná. bákan náà nínú àwọn ọ̀nà tó já wa ènìyàn mọ́ òun ni wípé tí ènìyàn bá ń ṣe wàhálà àwọn òṣìṣẹ́ kan tó lágbára sílẹ̀ tó bá náà ti pé lẹ́yìn ìgbà tó ń ṣiṣẹ́ yẹn náà ayọ̀ kan pẹ́ lẹ́yìn ẹ̀ ìdòdó kan pẹ́ lẹ́yìn ẹ̀ tẹlifóònù náà fẹ́lẹ́ ní ẹ̀yìn gbogbo wàhálà yẹn ní ìdára fún un náà èyí tó ti mọ̀ pé lẹ́yìn wàhálà yìí àmàlú mọ̀ bẹ́ẹ̀ yóò lọ ọ̀rọ̀ tí ìdáhùn àdúrà ní ìṣẹ̀lẹ̀ àìdáhùn. ọdún táwọn mùsùlùmí sí táǹgbé láyẹyẹ àti torí pé ní àbájáde ayọ̀ àbójúlé ayẹyẹ àbójúọdún tí kò jẹ́ kó ti ṣe wàhálà kan àbí àwọn mẹ́ta sáájú ẹ̀ kò ní bàbá lọ sí ẹnu rẹ̀ láti ní ìlú táyé sí ìlú kúmọ́lá àtọ̀ rẹ̀ kò tó kò ní lọ ayé àdéhùn sílẹ̀. táyé pé kíríkírí ti dáhùn àti ọdún kò ní ní ìtumọ̀ àwọn àkókò lọ́dún báyìí láti rí pé fún àdánù àwọn ènìyàn ní pípa máa ń jẹ́ yọ̀ọ́ bá jọ̀rọ̀ tó ju ẹni tí ò sí jẹ́ tàwa mọ́nà ọ̀rọ̀ rẹ̀. Tàwa wo ọdún náà ti dá fún wáyé, a máa rí pé lẹ́yìn ìtẹ́lẹ̀ ìtẹ́lẹ̀. Ẹgbẹ́ mi kan ọ̀sán àtiwájú tí ọjọ́ àwọn òṣèlú mẹ́ta ni. Ọdún alábọ̀kọ́ òun náà ní àmì ìlú mẹ́tò ọdún ìlú. Tàbá ti yẹ̀wò. A rí pé ọdún tuntun yọ wà yí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tẹ́ta yìí kí ni tẹ́ta sí ààrẹ ọlọ́mọlá ẹ̀yìn tí wọ́n ti bá wá lẹ́yìn ààrẹ àgbà ní ìfọ́ ọjọ́ tó yà tẹ́ta tó sọ̀rọ̀ ọjọ́ ya sọ̀rọ̀. tàbátà padà tó fi ọjọ́ ẹ̀ẹ́dì wọ́n fẹ́ àìsà ọjọ́ kẹwàá rẹ̀ wọ́n wọ́n máa fún ọmọ ọdún yìí dáadáa ní wọ́n jẹ́ pé pé wọ́n ti sẹ́yìn. bẹ́ẹ̀ làwọn tá a máa ń dé àti bẹ̀rẹ̀ pé láti lọ àná lọ́jọ́ ọjọ́ kejì oṣù rẹ̀ níjà àti bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ kẹwàá yìí wọ́n láti ṣe ọdún. bákan náà ọdún ẹlẹ́ẹ̀kẹta ọ̀sẹ̀ ní ọ̀yìn ìjùmọ̀ ọjọ́ ọjọ́ jímọ̀ náà eléyìí èyí lọ́wọ́ wáyé lẹ́yìn gbàdá àti ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ oríṣi ọjọ́ mẹ́fà ọjọ́ sì ní láàbùkù ọ̀run oríṣi eléyìí tàbá wá wò ní sí àwọn ẹni ọjọ́ àwọn mùsùlùmí tó ti pọ̀ yìí àwọn pé tàbá bá náà jẹ nínú lọ́jọ́ àwọn mùsùlùmí ẹni ọjọ́ léyà ẹ̀yọ̀ kan ọjọ́ kan ọjọ́ mẹ́rin ṣùgbọ́n ẹ̀yọ̀ kẹlá ọdún tuntun ọjọ́ kan yìí ẹ̀yọ̀ kẹlá ló yàn pé pé lọ́wọ́ yìí ó di méjì bàbá wa padà sí ọdún júmọ́ àwọn àgbàdo àti tuntun àti tuntun níbẹ̀. ìyẹn ti wáyé pé ọdún àwọn mùsùlùmí tá a bá wò ó lórí ní ọdún kan ní ẹ ẹ wọ́n ti pọ̀ tó. ṣé wọ́n yẹ lẹ́yìn islam ọdún mélòó la ní lọ́dún ayẹyẹ mélòó la ní lọ́dún àlàfé ìkọ́ ní àlàyé. júmọ́ ẹ̀ níbẹ̀ ìtú níbẹ̀ ìtú níbẹ̀ ìtùnú ní ẹyọkan níbẹ̀ bákan náà ìlera náà ní ẹyọkan níbẹ̀. ẹnikẹ́ni tó bá wá jẹ́ mùsùlùmí ìgbà tó wọn wá ọdún rẹ káàkiri lẹ́yìn ìgbà tó ti dé fífi fọ nínú ẹsìn rẹ ọyọ káfíńtì gbẹ sọ̀rọ̀ wípé aláìbàtà yọ ọyọ yẹ káfíńtì gbẹ sọ̀rọ̀ kọ wípé sọnù ọyọ káfíńtì gbẹ sọ̀rọ̀ kọ wípé ọmọ ẹ̀kọ́ ìgbé èyí tó tẹ ẹ̀rọ ẹ̀sìn ọdún tó ti pọ̀ ní ìdáhùn lọ́dún kan kí wọ́n tún wá sí ọdún kankan lẹ̀ tí wọ́n tún wá ń lọ síbẹ̀ ọyọ ìjọ wípé ó ń jẹ káàkiri ẹ̀yìn ìjọba àti ọ̀gbìn ní òkúta dáhùn máa mọ̀ wípé ẹ̀sìn ìsìláàmù yìí ẹ̀sìn ńlá yìí òní wípé ìyẹ̀wò lè fi ẹ̀ka sẹ́yìn lórí ìdáná jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wá ní ẹ̀sìn ìsìláàmù àyà ìdíjẹ́ ọlọ́wọ́ bábá fi kalẹ̀ fún wa àti ìjẹ́ ọlọ́wọ́ wa ìwà ọ̀gá gbogbo àwọn ọdún bẹ́ẹ̀ ikú ọ̀tá ọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ bẹ́ẹ̀ ìlànà ọ̀tá yìí gbogbo ẹ̀ ìṣẹ̀lẹ̀ àbá gbogbo ṣùgbọ́n ìtọ́ka wa ní gbogbo tèmi ìtọ́ka wa ní gbogbo tèmi òun náà lọ tó ń ìlera kí ni ẹ̀ òun náà ní ní a mú kalẹ̀ fún ìgbòho ìbánisọ̀rọ̀ oṣù mọ́tìlẹ̀ lọ sáàgbé nítòsí yìí òun náà ní kébi tí a ń pè ọdún ìlera wọ́n ti ìlú àgbà kí ni a ń pè ọdún ìlera. àwọn ọ̀rọ̀ dájú lọ ní abẹ́ gbogbo ìlú lábẹ́ ọ́fíìsì àkókò ọ̀rọ̀ yìí àwọn akókó gbogbo àdá àtàlẹ́ gbogbo àkọ́kọ́ wípé pé àwọn agbólóhùn yẹn tọ́wọ́ nínú ọ́fíìsì ìyọjọ́ rárá rẹ̀ ní kí ni tí à ń pè ní kí ni à ń pè ní ọdún abẹ́wò àgbéyẹ̀wò àwọn gbólóhùn dáadé nípa ìgbẹ́ kalẹ̀ tí ní àdúgbò ìgbẹ́ ọ̀sán lé yá àwọn wọ́ọ̀sì táwọn àgbẹ̀ àwọn ọ̀rọ̀ táwọn àgbẹ̀ láti àgbéyẹ̀wò rẹ̀ nítorí. gbogbo ẹ̀ láti dáàtọ̀rọ̀ rẹ̀ òun náà ní níbo ni ilé yàtọ̀ rẹ̀ kábàtà dání àwọn ọ̀rọ̀ dání kábàtà ìgbẹ́ kalẹ̀ àdúgbò ìgbẹ́ ilé àwọn ọ̀sán abílẹ̀ ti bẹ̀rẹ̀ tàbá ọ̀sán abílẹ̀ ti bẹ̀rẹ̀ yóò ṣe wà bákan náà wípé mo fẹ́ kẹ́lí tọ́lá wà lórí ilẹ̀ lákòókò àwa yìí tí ọba ti rí á bẹ́yẹ́ bá wà lórí ilé ní ilé ọ̀yẹ́ káyọ̀ máa tó fẹ́ fún ọ ní pé olùgbàgbé ìlẹ̀ rẹ̀ ọ̀yẹ́ ká tó fẹ́ fún ọ pé olùgbàgbé àdáni rẹ̀ káyọ̀ kọ́ láti kàlọ́ kẹ́ ilé ọ̀sán àgbọ̀ àgbọ̀ àgbọ̀ àgbọ̀ àgbọ̀ ilé ya gbólótó wa báwo ló ti bẹ̀rẹ̀ ọ̀nà lọ́gbà yìí àwọn àwọn onímọ̀ yìí sẹ́ńtì bẹ láyé ní náà lọ́dún yìí tí ẹ bá gbẹdọ̀ nípa ìpìlẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin ìjẹ́ ní àjẹ́bí kan nínú àwọn àjẹ́bí ọlọ́run yàtọ̀ sí àjẹ́bíwa ìwòrán yìí ayé ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ìjẹ́ ní àjẹ́bí kan lẹ́yìn àjẹ́bí ìwòrán yìí yàtọ̀ sí àjẹ́bíwa pàṣápàá ìṣọ̀lọ́pàá ìwòsàn jẹ̀lá nínú wọn òyìnbó ìjẹ́ ayé àjẹ́bí زي ما كان ابراهيم يقول اي فتبدا له محمد صلى الله عليه وسلم بلا ابي منه وجود اليه ثم لا يعلم هو لا يقول جليل بعد ابراهيم عليه الصلاه والسلام توفي هاي جليل علينا ما جلس بليل كما نحكي هاي فتبدا له محمد صلى الله عليه وسلم gbogbo ní ìpínlẹ̀ fẹ́ máa wà yí bẹ́ẹ̀ ní ilé wa yìí ẹ̀sìn tó ní ẹ̀jẹ̀ wa yẹ ẹ̀wọ́n ní sọ́rọ́ ẹ̀jẹ̀ wa yẹ gbàgbọ́n ìdílé kan wọ́n lọ bá á bẹ̀rẹ̀ fún kàrí ọ̀gbà rẹ̀ ibi yẹ ojú ọ̀nà ebi òun náà ní pé kí ni kí ni àti pọ̀jùmẹ́ láàrin iléyà àti láì wọ́n dájú pé wọ́n lọ́dà tó wọ́n wọ́n lọ́dà ní ìjọba lọ́dà wọn á tu àìrìn náà yọ ẹlẹ́yìn ní náà wọn tó kú òun náà ti bàbá rẹ̀ òní pé àwọn ẹgbẹ́ káńká tí a lọ́dọ̀ wà ìgbà ní ìgbà yìí tó láti wà ìgbà yàrá rẹ̀ kó ló gbé ìgbé láyé ní bí ẹ̀ níbẹ̀ bí ẹ̀ nínú àwọn iṣẹ́ wọ́n ní bàbá yìí tí a lọ́wọ́ ìbáyé tó ti gbé lórí ayé ayé ìpàdà ìpàdà. Sábà àwọn àwọn ẹgbẹ́ ẹni kọ̀ọ̀kan díẹ̀ díẹ̀ sílẹ̀, àwọn àwọn òye, àwọn àwọn òye pé àwọn ẹlẹ́sìn ìlú wọn bá ti di àwọn ẹgbẹ́ ńlá ńlá tí a lè wà lọ ẹni ìlú lórí pàtàkì ayé ayé ìpàdà ìpàdà. Bí báyìí, àwọn tó fẹ́ kéde yẹn, òun náà ni a fẹ́ ṣe àgbéyẹ̀wò nínú ọdún wa. Ayọ̀ nígbà wọn yìí pé kókó aláwọ̀kọ́ ò ní pé àpò onídokò tó ní mo rò pé gbogbo wa náà dáwọn bàbá bẹ̀rẹ̀ wa ní ìlú tí wọ́n fi dókòó lò wọ́n lẹ́lẹ́ lọ́wọ́ ìṣẹ́ láì sí pé wọ́n fi lè náà lábà bẹ̀yẹn. kí ni à ń pè ní ìlera nílò ẹ̀yìn wọn kí ni à ń pè ní ìlera ọdún ìlera wọn fún àjọ kí ni à ń pè ní ọdún ìlera náà ìlú àní gbogbo àwọn tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ oníṣẹ́ abẹ́ sàbílẹ̀ ohun orúkọ tá a fún lọ́dún ìjọ lọ́dún ìjọ tá a fún olùdájọ́ lọ́dún ìjọ ayọ̀ òní pé kí ni a ń pè ní ọdún ìlera tí a bá tó àgbékalẹ̀ a lè fi tàbí tí wọ́n yẹ tàbí lọ́dún ìjọ nǹkan alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ onáà ọdún nǹkan ẹlẹ́sìn onáà ní ẹ̀yìn kí ni à ń pè ní ọdún ìléyà abẹ́rẹ́ máa ń tẹ́ ń pè ní ọdún àti máa ń tẹ́ ń pè máa ń tẹ́ ń pè ní ìléyà nítorí àyìn àmàtọ́. ẹ̀yìn kí ni wọ́n ti ní èdè Yorùbá àmà ń pè ní ẹ̀yìn. àti ọdún Yorùbá yìí ká lọ́wọ́ dáadáa àwọn ìpele relationship wà láàrin ìlú ìlú wọn tún máa wọn nígbà tí wọn sọ wọn láì wọn ti dáwọ wọn lọ bẹ́ẹ̀ ni wọn ti sún máa wọn bẹ́ẹ̀ ọdún ní àyè òkúta lágbára ní ti báwo ló ṣe ní èyí ó ń yé wa pé nǹkan kan bá ti jọra wọn níbi ìgbésà tí èyí kájú ó lè sọ pé kàlọ́ tẹ́lú bá mú kan àmọ́ ẹ̀yìn ìdílé mu tàbá gbàgbéyàwó ẹ̀yìn ìdílé yorùbá àti arábí àárín pé ọmọ lọ́dún lọ́dún ọmọ ọmọ tó ti nà pátápátá ní yorùbá jẹ́ ló ìdè àárín torí tí ọlọ́wọ́ ọ̀rọ̀ bí àtàkì àtàkì tó sọ̀rọ̀ yóò sọ ilé yorùbá ẹ̀yẹ́ lọ́wọ́ fúlẹ̀ ìwà ilé ọmọ ọmọ lọ́dún ìdè lọ́sẹ̀ ní àyè òkúta ìdíbi tí a bá ń wà ní aláwọ̀ ìgbà ìgbà wọn náà ti fún wọn ní ìgbòho ní ọjọ́ ìgbà ìgbà ìgbà wọn rẹ̀ yìí tó ẹ̀ka pé èdè mọ́mọ́ ní Yorùbá tó bá lè fi náà èdè tó síwájú òun ni yóò máa tẹ èdè kejì lọ́wọ́ ìgbà ọwọ́ ìgbà wọn. Ìdíbi tí ó ń yọ̀ ẹ́ gbàgbọ́ sí àtìwọ́pàá torí pé àwọn ènìyàn tó síwájú ni wọ́n jẹ́ àwọn ọ̀rọ̀ nínú púpọ̀ ju ènìyàn tẹ̀sẹ̀ gbé lọ. tí ènìyàn tẹ̀sẹ̀ ti bá fẹ́ sọ̀rọ̀ nípa àgbà tí ènìyàn tó síwájú ní tí ò sì ní tí ò sì tí ò sì gbé kalẹ̀ yóò kù dáa yóò wà yóò wà pọ̀ nínú bọ́lá ọdún ènìyàn onígbàgbọ́n náà kọ́ wá sí nínú ìlú ẹ̀yìn. náà nígbà tó wá jẹ́ ọwọ́ ní para ọdún ọdún tá a bá wù dáadáa bí náà ní ìlú rẹ̀ bí nínú nínú ìròyìn ara ní nínú àwọn adáwọ̀ ara ní ọdún nínú ara ní ọdún wáyé náà ń pè ọdún yìí wáyé pé ayé dáhùn nínú ìlú ara ní àwọn ẹlẹ́ta kò gbé ọ̀rọ̀ ilé ìlú ọjọ́ àwọn àwọn ọmọ ìlú yìí. bákan náà ní oúnjẹ tí ó tẹ̀kọ́ yé wa dáadáa oṣù tó lè lò àtúnmọ́ra pọ̀ tó ní yíyí àtúmọ̀pẹ̀ ní yíyí wọ́n á pè wáyé àìsí àìyí yíyí kéjì yorùbá yíyí ìlànà ọ̀nà yíyí ìlànà lílù ilẹ̀ ayé ìlú náà àwọn máa ń fojú dájú tí wọn ọdún àwọn máa ń fojú wọn lọ ní ìdí òbá wọn ara ló pè é èyí tá a wí ní ibi ọmọ lẹ́ẹ̀kan náà lọ́gbẹ̀lẹ́gbẹ̀ náà torí bá báyìí gbólóhùn báwo yìí onáàlọ́jú onáàkùnrin yìí ṣùgbọ́n tó fi lọ́dún ní ìlú yorùbá àtàwọn ní yìí ní ìlú yorùbá ìlú yorùbá ayáwó ní ìlú ara yìí. múra ẹlẹ́ni onáàkùnrin léyà ẹni pé léyà ti ẹ̀sùn wọn yorùbá púpọ̀ bẹ́ẹ̀ ni wọ́n yóò fi èdè wa jẹ́ pé nígbà tá a gbá ìlú ọ̀rọ̀ méjì papọ̀ ilé ó yá ilé ó yá ẹ pé ọjọ́ jẹ́ ṣùgbọ́n tá a bá ní ìwé ajá ẹni tí àìyá lò èyí ló sì lè yorùbá èyí ara ní náà ṣùgbọ́n kàkiri ní ìwé ìtumọ̀ kankan yorùbá yìí. Torí pé kò sí fún májèmọ́ ọdún kálífà wọn àbá ni wọ́n túmọ̀ rẹ̀ fún ilé yàrá máa pe àlàáfíà àlàáfíà àlàáfíà náà ní lárúbá wa yìí alájùmọ̀ kálífà wọn àbá ni wọ́n túmọ̀ ẹni ilé yá àlọ́mọ àwọn ewu àwọn àbá àbìnímọ̀ ọ̀gbọ̀dọ̀ túmọ̀ ẹni ilé yá ṣùgbọ́n wọ́n pè é ní ìlú ti dé lọ́wọ́ ọlọ́run láti máa pè é nínú ìlú wọn lẹ́yìn ìgbà tí wọ́n jáde náà lóye torí pé kò sínú mẹ́ta tó fi agbẹ́jì ti pé wọ́n ń pẹ̀ gangan ni wípé kò sínú mẹ́ta kan ọdún léyà yìí tó ti yàn lọ síbẹ̀ àbí ara ìlú tó wà lọ́wọ́ tọ́wá pé wọ́n ní ilé alájú ní oṣù tí wọ́n ń dé ilé yá ọ̀pọ̀ ìwádà sí ìlú ìlọrin kò sínú mẹ́ta kan ara ń kọ́ ara tọ́wá tọ́wá lọ́sùn sí yóò sọ fẹ́ẹ̀ dúrà ìlànà ara èyí tó ti wáyé ti ilé yàtọ̀ mẹ́rin ó ní gbogbo ẹjọ́ bá lọ sí háì wọn ò lè lọ wáyé wá sọ ló fún wa padà wá wáyé jẹ háì òdi bí iléyàwó nínú ìfọ́jẹ̀ fún ọdún iléyà wípé agbọ́dọ̀ lọ sí ìlú wa àti ìwọ̀ta wa. ìyẹn ló fi wáyé pé aráàlú ni áfíríkà ni wọ́n pè áfíríkà áfíríkà ni wọ́n pè áfíríkà ni bọ́ọ̀lù nínú ọ̀dọ̀ àwọn àbá àtijọ́ ilẹ̀ yorùbá wọn máa ń pè ní láì láì àwọn ẹ̀rù ní a máa ń pè sí lọ́dọ̀ àwọn àbá àtijọ́ lọ́wọ́ tí wọ́n máa ń ká wa lálàá iná wọ́n lọ kọ́ rẹ̀ lápò àríwá lálàá ìlú torí bẹ́ẹ̀ náà ni abẹ́ ha wọ́n á máa ní ayé ha alẹ́ ha alẹ́ ha lọ́wọ́ ayé tó ti di ìlera ọmọ yẹn wa àwọn agbọ́dọ̀ máa ma yìí oní kúkú àkọ́kọ́ pẹ̀lú àwọn àjẹ́ o obìnrin bí a ma yìí kúkú àwọn akọ́kọ́ nǹkan yíkọ̀ bá ma ilé ọ̀dà tó ọ̀gá ma wá yìí jẹ ìlera àyàwó òṣùlá ìta ọ̀gá ìgbọ̀dọ̀ léyà kálọ̀ sí ìwà padà bọ̀bẹ́ tí wọ́n á bẹ̀rẹ̀ ẹ̀ bí ẹ̀ bá wà ní bí ẹ̀ bá wà ní ìtọ́jú ẹ̀ lọ́wọ́ tí ò ẹ̀ lọ́wọ́ ìtọ́jú ẹ̀ gbogbo ọdún tí ìgbà wọn wá wọn ò fún ẹ̀jẹ̀ fún sílẹ̀ ìwọ lọ sí ilé rẹ̀ tó tó sí ibi tí ọba wà náà lòun ìlọ lọ rẹ̀. ẹni tó ilé ayẹ kò túmọ̀ sí pé e ilé wáyá sílé yàrá ti dé agbọ́dọ̀ lọ sí ìlú wa ìlú náà oṣù mẹ́jẹ̀mú àgbọ̀bá wáyà lọ́wọ́ rẹ̀ lọ. náà ìjọba wáyà níbi tó kọ́ sí òun náà ti dáná wà ní pé ọdún léyà òun láti pé ó padà ìgbà tí ó wà. náà ìtàn ọdún lé ya eléyìí tó wẹlẹ. àkọ́kọ́ ẹ̀jẹ̀ fi ọlọ́wọ́ ọba tọkọ́kọ́ sí lé ya onáni àdúgbò àyíká àti àyíká àti onáni ọ̀gá lójú ọ̀nà yìí sábà níta sàràbàjẹ́ sọ bí àti Ibrahim lọ́kọ́kọ́ sí léyà ó yẹ ká lọ́wọ́ àti gbogbo lọ́kọ́ àwọn àìsàn ọlọ́wọ́ ni wọ́n tẹ̀lé lẹ́yìn àwọn àgbẹ̀jẹ̀ wọ́n ti wọ́n léyà nìyẹn. orígbó náà dàgbájú òun náà ló bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn ọlọ́wọ́ àìsàn látara àwọn ọmọ àìsàn wa. ilé ẹ̀rí ẹni ìlú tí a náà bẹ̀rẹ̀ òun náà lè sọ ọmọ sí léyà ọlọ́wọ́ bá dá àwọn ọmọ rẹ̀ lẹ́yìn mẹ́yẹ ayé lẹ́yìn mẹ́yẹ túra lẹ́yìn mẹ́yẹ ayé àgbọ̀ láàyè ọlọ́run bá dá ọ̀rọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ nínú àwọn àyè ọlọ́run bá ti dá rẹ̀ látara tó ní kíkú fún ayé èyí tí a lọ bẹ́ẹ̀ sẹ́lẹ̀ lẹ̀ fún ayé pé alábẹ́sọ̀ ayé òun ni ẹni àkọ́kọ́ ọ̀pọ̀ ti ìlera tó ń sọ báyìí àwọn tó ń sọ báyìí láti ayé Someone who does something that you want to say. At one only man. Ọlọ́run ọba jẹ́ ìpè. Wọ́n lọ́wọ́ ọba lọ́tọ̀ fún fún àtẹ̀yẹ̀ta pẹ̀lú. Ọlọ́run ọba lọ́jà yín àti lẹ́yìn ìgbàlá. Ọlọ́run ọba lọ́jà yín àti lẹ́yìn ìgbàlá. Ẹni pé gbogbo àwa tá a wà yìí, ọlọ́run ọba lọ́jà wa. Kẹ́tà wa ká ń ṣe náà, ọlọ́run fẹ́rẹ̀ ní bá kọ́ sí àwọn ẹgbẹ́ tó ti yẹ ní ìwọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àti àwọn ọ̀dàgbà ìjà. قالوا له رجل لا نكون فأدخلهم في الجحيم. أولئك يشكركم كما إبراهيم عليه الصلاة والسلام ومن قلوبهم ẹsìn ẹ̀kọ́ ilé iná ní gbogbo wa ọdún tó bá wọn èyí ọdún tó lọ wọ́n ní ẹ̀kọ́ ilé jẹ́ bí owó rẹ̀ bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kà ẹ̀yìn tó bá yìí pé. Wọ́n ní àtàkì kan láti pèsè àyè láti pa àti bá ilé jẹ́. Ṣùgbọ́n lọ́kọ̀ọ́ bá lọ sí فجعلناهم الأكثرين Gbogbo àwọn ọmọ ajá náà máa ń lọ Ibrahim ọjà sí òkúta ìgbà àpàyè ọ̀kàmá. Ẹni pé ìjọba ọjà sí wa Ibrahim àlẹ́ ìjọba ní ìjọba. Nígbà tó wá là ó lè dòrò yẹn ná kí lọ́wọ́ á wílẹ̀ yẹn. Wọ́n á rà yìí ní ìgbà àgbègbè ṣe náà. jáde dáná rẹ̀ láti bẹ̀rù kẹ́sẹ̀ sórí eérú. Wọ́n ló wá là ní ẹ̀kú gbọ́gbà ìmọ̀lẹ̀ àlọ́. Ìnira ẹ̀kọ́ ní ìlànà òfin ìtàyà ní Kànyàrá ìdílé ìlànà, ìdílé ìlànà, ìbẹ̀ ni wọ́n ti fẹ́ sún àdéhùn àdéhùn àdéhùn nínú àlejò náà. ọwọ́ àkókò bẹ́ẹ̀ wá sá lọ sí ìlú mìíràn nígbà tí wọ́n lọ sí lọ́nà ọ̀gbẹ́ náà wà pé. olùwà àti ìṣe ọmọ ẹni ọlọ́mọ pé bàbá náà lọ́wọ́ ẹni báyìí ti fún wa wọ́n ti dá ọlọ́mọdé máa bá ìrẹ́ rẹ̀. àwọn tó ti lọ́wọ́ sọ alẹ́ mi tẹ́lẹ̀ ọlọ́mọ ti jẹ́ kó máa lọ́wọ́ sọ alẹ́ mi lọ́wọ́. àwọn tó ti ti fi wà lọ́kàn máa kó wà nínú pẹ̀lú wọn. Àwọn ìgbà yìí ti bọ́ ọ̀gá lábẹ́ ní àbúrò ní àti ìdájọ́ ìdílé mi ní aṣọ ara ń jọ ọ̀gá. lára ẹni ìlọ́wọ́ ọ̀dọ́ wọn yẹn kò sí ìgbà kò sí ìgbà kò sí ìgbà kò sí ìdàgbà kò sí ìgbà kò sí láti fi kéré láti máa fi wọ́n mẹ́ra wọ́n yàn láti fi lé wọ́n ní kó sílẹ̀ wọ́n tó. Àlẹ́ ìgbà yìí kò kọ́ ọdún méjì ló ní máa ń rún bẹ́ẹ̀ tó máa wọ dájú ọ̀dájú tó ti ní ìlú olú ọ̀rọ̀ àwọn ìlúfà ní ìlú àtọwà ní ìlú ọlọ́wọ́ wa náà ọlọ́run ní ìlú ẹ̀ṣẹ̀ náà ní ìlú ẹ̀ṣẹ̀ náà ní ìlú ẹ̀ṣẹ̀ náà ọmọ ìwúwa ìṣẹ̀lẹ̀ àtàgbọ sani ọmọ àkọ́kọ́ sani ìwà yìí ẹ̀dá tó báyìí náà jẹ ọkùnkùn ilé jẹrẹ ti sàn wá gbogbo ẹ̀dá ni wọn sàn lẹ́yìn wípé aláǹtìwá ìwà yìí ni wọn àkọ́kọ́ sani ìwà yìí ọmọ ẹ̀kọ́ ayé tó wà lọ lẹ́yìn wọn tó ti aláǹtìwá ẹ ìmọ̀ ayé ìwà yìí ti bẹ náà ní ọmọ ayé. olùkọ́ ló fún ayé ọ̀gá àgbẹ̀wò káàbọ̀ ayé ọ̀gá wọ́n ti lọ. ṣé ìyàbáyé ìjọ ọmọ ọjọ́ tí òkú jọ máa ti jẹ ìgbéyà náà jọ ọmọ ọjọ́ tó ṣẹlẹ̀ láyé ọmọ ọjọ́ tó ṣẹlẹ̀ láyé ọmọ ọjọ́ tó ṣẹlẹ̀ orí tó bá ti ṣe lálé kò lè fi lọ́pàá tó ṣe máa wọ̀ sórí iná yìí ọ̀yà pátá. lẹ́yìn ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run Abraham ó ní nínú nìdá nìdá ó ní fi hàn pé àwọn ilé ìwé náà tó ó gbọ́ ẹ̀mí àlọ́. àátàní ká yẹ pé ọlọ́wọ́ ọba já ábúráhámù ṣùgbọ́n kí ló fi jẹ́ wò ní ọ̀rọ̀ adájọ́ ó ní ó ní náà mo

ọlọ́run ti mú iṣẹ́ ọmọ rẹ̀ kan tó so olùmọ̀gbẹ́dá rẹ̀ ọmọ rẹ̀ kan tó so lójú ayọ̀ pẹ̀lú kíákì tó lè jẹ́ ọmọ tó so yóò máa jẹ́ kí fún ọmọ rẹ̀ ní jẹ́ kíákì wọ́n máa rẹ̀ kan tó so orí kẹsàn-án yẹn ló máa yọ̀ wọ́n máa ń wọ́n lọ́ máa ń jẹ́ àyè báyìí mú ọmọ rẹ̀ kan tuntun olúwa yìí ìwòwò ìjáde tọ́jú tó ń jáde ìwòye yìí tuntun sílẹ̀. ọ̀yà ìwádà ìkan tó fi tuntun yẹ àwọn ìmọ̀ ìgbà yà náà. Ilẹ̀ ilẹ̀ mùláyà mùláyà yẹn máa ń wà, àmì pẹ̀lú máa ń wà. Mọ̀láyà. Tó ti ọmọ tó o bá ẹ̀wọ̀ ní dẹ́gbọ́ lọ́wọ́ bá ti kájú

ọlọ́run àjọmọ́ yìí àwọn ìwádìí díẹ̀ láti lọ sí ọlọ́run ní ọlọ́run yẹn wúlò láti lọ bọ ọlọ́run rẹ̀. Àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ìṣúná ní láti ọ̀nà ìlú ó bọ̀ ọ̀rẹ́ àti ìyàwó. Àwọn ìlú fáànì tẹ̀lé ìwòlànà àyà tó ká Ábúráhùn gbé. Àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ìṣúná ní láti ọ̀nà ìlú.

àbújá ẹ̀ ń fi ọmọ náà fi àgbẹ̀ àgbẹ̀ lọ pa ní àbọ̀ ìdẹ́gbẹ́ tó máa ń lọ pa ní. ọmọ àgbà ló ń pè é ọmọ àti ọlọ́run fúnra rẹ̀ ló ń pè é ọlọ́run fúnra rẹ̀ ló ń pè é àti aláìsàn ló ń pè é. ìyá wọn ń lọrọ ẹni ẹgbẹ́ ìjọba fún mi wá tó wá dé àná bàbá ìjọba fún mi ọ̀jẹ̀ wọn tó lọ́kùnrin náà fún wa rẹ̀. Ẹgbẹ́ ti di ẹbí wa ń ta àtàlẹ́ ìjọba ọ̀gbọ̀n náà. Ọlọ́run máa rẹ̀ jọba ti ń jọba Ọlọ́run fún wa, ọlọ́run fún ẹ̀yọ́, wọ́n náà mú ọ̀rẹ́ Ọlọ́run tó dà àlá. Ìgbà wọn yóò wọ́n fẹ́ mi. Ìwọ̀n ló láì wọ́n yóò jẹ Ọlọ́run tàn án gbẹ̀ nígbà tí màá yẹ fún mi. Ọ̀sán ọ̀sán ìjà àtàlẹ́. Ìrìn àwọn ayé àtúntà wà ní ìdáná ọgbọgbọ mẹ́fà ọlọmọ ọgbọgbọ tí a máa tẹjọ lọ lóko ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ti ẹhẹ. àwọn tó ń lò ó gbọ́ àwọn méjèèjì tó ń bá ìrìn àjò wọn lọ nígbà tí ayé orí kẹta ọyá nígbà tí. nígbà tí wọ́n kó lóko ọlọ́run tó ń bá ọ̀tẹ̀. Thank you tó ẹni náà sọ fún bóyá rà tó lọ ó tún wáyá máa ń yára àti ìpínlẹ̀ ti àkúrà bá tó jẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ gbà àbí ló ní àgbà tó bí a yí pé ọ̀pọ̀lọpọ̀ tó ọmọ ẹ̀ ọ̀rọ̀ bí kò ráyè ti pé wá gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà láti wá ní ìṣòro àwọn ìṣòro tó ń sọ wá sọ Nígbà tí wọ́n tó ń ṣe ọlọ́run tó ń bá wọn ṣe ọ̀dọ̀ ìgbẹ́ ìfowópamọ́ ìṣòro ìjọba ìṣàkóso ìdáàbò àti ọ̀dọ̀ ó bá ń gbé Abraham ni wọ́n mú ọ̀bẹ láti pa ọmọ rẹ̀ mọ́. Thank you. òkú wọ ọkùnkọ láti fi ọmọ rẹ ká tóótó máa tó mẹ́ta tóótó. ọkùnkọ láti fi ọmọ rẹ tí ó tó tọ ọmọ rẹ tó tó tó lẹ́wọ̀ rẹ̀ ó ti bá yá ẹni àdéhùn àdéhùn wa ìgbà yẹn ni. torí pé ní àbá kọ́ ọmọ kan tóótó kò ní ọmọ mi nìyẹn. gbogbo aláàbí bàbá ìgbà yẹn làkọ́kọ́ bí ọmọ rẹ tọ́ba yẹn wọ́n ń pẹ́ ọmọ kan tóótó ní ìgbéyàwó kò lè lọ lórí ìgbà ó sì fi yọ ayé pé ìdáàbò sí ìjà yé kí ọlọ́wọ́n bá ti dá àárín ìwà ayé wò nínú kọ́lá ọmọ àmà yìí náà. Wọ́n wá ìṣòro ìṣòro tí ó mọ̀ ẹ̀sẹ̀ ó lọ àgbọ̀dá tí ó mú ní ìwọ pápá ó lọ mọ́ àgbọ̀dá ó sì ìwọ ẹ̀sẹ̀ tó ti lọ ọmọ rẹ̀. Nítorí náà, ìyá ńlá ti sọ ìbẹ̀rẹ̀ owó ọjọ́ ìgbìmọ̀ tí wọ́n mú ní ìlò tó ọjọ́ ìgbéga ọmọ rẹ̀ ń lọ tuntun náà yọ ọjọ́ náà

lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ṣùgbọ́n táwọn fẹ́ mú jáde wẹ̀ ní pé àtàwọn àtọ̀ àti ọ̀tún àti òsì wa àtàwọn àtàwọn lọ́wọ́ lókè àtàwọn lọ́wọ́ nílẹ̀ lè fún àwọn ẹlẹ́kùn abẹ́rẹ́ kò wí pé ànábì kan àmì àyíkọ̀lá ọ̀sẹ̀lá ọ̀pá àgbò ọ̀pá kínú àgbò. ẹ̀jẹ̀ náà wá sí ara ní àwọn àwa mùsùlùmí. ìyẹn náà ti tó àkájẹ ìwé àwọn onímọ̀ a yóò ìsọ̀rọ̀ ọgbà ẹ̀rọ yìí ó wá ní gbogbo tó sọ̀rọ̀ nípa ọ̀gá nígbà. kí ló fà lórí ìjà ìjọba yìí àgbàjọba ìwà ní náà. nínú àwọn bẹ́ẹ̀ ká bẹ́ẹ̀ lẹ́nu òní pé ìgbésí àtẹ́bí kankan nínú àwọn àjẹ́ ẹ̀kọ́ sí àtẹ́bíwá ìwà ní àti àtẹ́bíwá ìwà sọ́kàn sọ́rọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ náà ìlànà àdáni kankan tọ́pa ẹran tọ́pa ẹran ìléyà kùsì léyà lè má ti pẹ̀lẹ́ léyà ọkọ̀ lókè tó sọ ju léyà lẹ́yìn àyíkọ̀ àyíkọ̀ ìṣẹ̀lá ìjẹ̀lá rẹ̀. Ẹgbẹ́ ká wù lórí pàmò lọ nínú àwọn ìdáhùn ومن حديث حين دخل الرسول صلى الله عليه وسلم في الكعبة nígbà tí ẹ̀ṣẹ́ mi wá wọ kàhálà ẹ̀rọ mọ̀sánù sọ̀rọ̀ wà wáyé ẹ̀rí kí pẹ̀lú lára wíwú wa ìgbà ìdájọ́ ìjà ìjà ìjà ìjà nígbà tí ẹ̀ṣẹ́ mi wá wọ kàhálà àyè ìjà ìjà ìjà tó wá ń kí nínú kàhálà ẹ̀rí nínú kàhálà lọ́wọ́ àyè kí nínú kàhálà tẹ̀lé àyè wọ́n lè wọ́n máa ń sàn. wọ́n tó lápọ̀jù tó lápọ̀jù tó bá wọ̀ bí tọ́wọ́ wò wá kàbá kọjú sí kàbá wà ní kàbá ní olè kàbá yóò kàbá yóò kàbá ọ̀yẹ́ wọ̀. tí ẹ bá wọ̀ ẹ̀ wọ́n yóò wọ̀ ẹ̀ bá wọ̀. torí pé nígbà kọjú sí náà lọ́wọ́ mẹ́rin mo láwọn ojú mi tẹ̀. gbogbo ẹ̀ ń bá wọn lọ́gọ́dọ̀ àwọn ẹ̀ bá kẹ́ sẹ́wà wọ̀ ọ̀rọ̀ rẹ̀ wúwo ọ̀pọ̀ ìwé ọ̀pọ̀ ìjọ wúwo ẹ̀kọ́ ọmọ ọ̀pọ̀ bẹ́ẹ̀ wúwo ọ̀pọ̀ orí tó ní lọ́wọ́ àdìgbò lọ́wọ́ ìwé náà. àwọn ìwọ̀n náà sàábà sọ̀rọ̀ bá wà ní ìwọ̀n sọ̀rọ̀ ọwọ́ àti ìwé nínú sàábà ni ọwọ́ àti ìwọ̀n náà ọwọ́ àti ìwọ̀n ní ìwọ ajáde fún mi ọwọ́ apá ìwọ máa ní rìpọ́tì ìlú ìlú ọ̀hún. Àwọn ìdí ìgbókùn ọ̀rọ̀ ayélujára ló ń bá yìí ó ní aláìsí mo rí òwò méjì ìwò méjì àgbò ìwà ìwò méjì ẹni tí ìwò méjì rẹ̀ ìdájọ́ méjì òwò méjì lẹ́yìn yẹn mo fi ròyìn owó mo fi ròyìn àgbò ìwò méjì lọ́jọ́ sí àgbò ó ní mo rí nígbà tí mo wọ ọ́ nígbà tí mo rí kàábà ìwò méjì mo wá nínú kàábà yìí mo ti ń sáà lè pè tó bá ti kí ọ̀dá mi.

Bahkan dia rumah Jalan orang Orang akan mampu Kamu yang orang kemarin Alam orang yang beli dia Dia balik ke benda yang tahu Jadi mereka yang kamu alam orang Kaaba Yang masih tahu Yang ini lọ Ìjábẹ́ ló fẹ́ ṣe ìdájọ́ ìṣẹ̀lẹ̀ àpé kí ni táwọn àwọn ìjàmbá ń sọ̀rọ̀ ìjábẹ́ yẹn dáwọn àwọn ọ̀sán. Dáwọn àwọn ọ̀sán òun náà ní pé wọ́n bá ìwé méjì nínú tààrà tí owó kíá ìwó mi ìmọ̀mọ́ ayé tẹ̀sí ọ̀rá kọ́lá ìwé ìwú tó wà sẹ́yẹ owó náà àgbò tí a lọ́wọ́ ìwà ní àyè ìgbàlá tó ìgbàlá tó pa rọ́pò ọmọ ẹ̀ ìgbàlá yìí lọ́wọ́ lórí àdìgbò lẹ́yìn rẹ̀. wọ́n náà ti mọ̀ pé aláṣẹ tó ti rí nǹkan yìí sọ̀rọ̀ lọ́wọ́ àyè báwo ló máa débẹ̀ sọ̀rọ̀ pé sọ́ńtàdé aláṣẹ ìsmáyé ló dé àdìgbò lọ́wọ́ gbogbo àwọn ọmọ ọmọ ẹgbẹ́ ìwọ́sẹ̀ àwọn ẹgbẹ́ fún tó kà á bàtọ́ náà wọ́n bá gbọ́ fún bàbá àtijọ́ náà wọ́n pàṣẹ fún bàbá àtijọ́ náà wọ́n ìbrahim àti ìbrahim. àwọn nǹkan mẹ́rin gbàgbé báyìí ọmọ ọmọ rẹ̀ wọ́n mọ̀ ní kọ́mọ́ ti dàgbà lọ́jọ́ lọ́wọ́ ọmọ náà dá ìwò wọn bá tójú bẹ́ẹ̀ náà yìí tó sọnù lọ́jọ́ bí ọ̀la wa wọ́n gbà wọ́n fi wúlé kó láti tí wọ́n rí wá ní ìdarí tani lẹ́yìn ẹ̀ lẹ́yìn bàtà náà ti wúlé yá tó ní ẹni àti nípa bí tani lẹ́yìn ẹ̀ lẹ́yìn bàtà náà ti wúlé yá tó bàtà náà yìí òun yẹ kó rà báwo ni kó lẹ́yìn àbúrò àti ìlú bẹ́yìn àbúrò ẹ̀rù ìṣòro ìṣẹ́lẹ̀ àwọn aṣọ́jẹ́ ìdáhùn lọ́jà ìmọ̀ta ṣùgbọ́n àwọn ìyàgbẹ́ kẹ́kẹ́rẹ́ ìgbà yẹn tí wọ́n ti jà wọ́n jà lọ́la àgbà wọn. owó tí wọ́n jà yẹn tó kúkú bá ìwò ìwò ìṣẹ́lẹ̀ lọ́jà wọn. ọ̀sán kàlá ni ẹ̀lọ́nà ọ̀gbẹ́ àá ẹ̀mí rẹ̀ ní kí lọ́wọ́ bá ti bá a bá a àlejò tó bẹ́ẹ̀ ẹ wáyé inú kí ló ń tó kààbà inú kí ló ń tó mùsùlùmí kan ìdájọ́ ìṣẹ̀lẹ̀ àti ìpínlẹ̀ àtúntò ẹlòmí lẹ́jọ́ kààbà láti mùsùlùmí ṣẹlẹ̀ àlejò ẹgbẹ́ mi ẹ̀ ní bá tí mo bá níbi ọ̀gbọ́n ó yá ń fẹ́ mi yẹn kò sí. àyíká náà ló ti kú tó làkóòtù mọ̀tò làkóòtù mọ̀tò dáhùn ẹ̀rọ tó ti lò àwọn ọmọ ní ìdáwọ́ ní fún mọ̀tò ìdá. ọ̀wọ̀ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí náà lọ́dọ̀ lọ́wọ́ ọba kì í bẹ́ẹ̀ jẹ́ ọ̀wọ̀ ìfẹ́ fún kàlá. Nah, waktu kita, waktu kita, itu sama lupa ya, lawan itu òun yẹn ní tí òun yẹn jọ àti lọ́wọ́ náà tí òun yẹn jọ tí ọ̀rọ̀ yẹn lórí yóò tó ìdààmú lọ́wọ́ ẹ̀ bí ìlànà yẹn wọ́n ti dé ni wọ́n máa kọ́ padà èyí kọ́ máa gbé ara ẹni bí ó kọ́ máa ti kàrà èyí kọ́ oṣù kàrà fún wa èyí sábẹ̀ kọ́ kan ẹ̀ṣẹ̀ òru ẹ̀dá kò òru tó ajẹ́ ìbọ̀lọ̀ tó ìlú náà yẹn lọ́jà yẹn náà lọ gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan ní láyé ńlá àmọ́ àwọn ọmọ rẹ̀ rẹ̀ tó bá ti lè dẹ́kun àwọn yàrá máa fún ọmọ ìjẹ́ tó lọ́wọ́ wa ìwà dára ní. náà nígbà tí wọ́n fẹ́ fún ilé iṣẹ́ mọ̀lámọ́lù náà wà á pàṣẹ òwúrọ̀ gbínájú tí wọ́n fẹ́ fún kọ́. gọ́ọ̀mẹ̀ntì náà ń gbé ìjáde náà fẹ́ fún kọ́ àfẹ́sẹ́ ìjẹ́ táwọn yàrá máa yẹ ẹ̀rù ilé iṣẹ́ mọ̀lámọ́lù náà wà á. ẹ̀rọ bá tó wá àlàlẹ́lẹ̀ inú ti ẹ̀jẹ̀ ká kú ẹ̀sọ̀bẹ̀ ìdìbò bí títí ti gbàdọ̀ ọ̀dá ìdí ìjẹ́ ìmọ̀ ilé ẹ̀sẹ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ Ibi tí ìyá máa ń rìn ní sọ́bà yá padà àwọn èèyàn sọ ní títí àgbàríkà padà pé yálò àgbàríkà yálò kìíní kan yálò wá sí níbẹ̀. Gbogbo àwọn àti náà wà yìí ló ń sọ ní láti wọ́n ti. A gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀ ní àwọn ènìyàn kú lọ́dọ̀ lọ́wọ́ máa lọ́dọ̀ máa ilé ènìyàn. Gbogbo níbi tí wọ́n fi àbúrò máa ti sàrí ìlọ́sọ̀. Lúdà bá ń sí lọ́sọ̀, àwọn ẹ̀ka wà tó ti fi ọ̀pọ̀ yẹn tó mú alẹ́ ti fi hàn. Wàdí ìjọba ti bàbá yẹn sàrí lè ti gán ẹ̀kọ́ ti ní lọ́sọ̀dá tó dáná yóò bá máa tọrọ ọ̀sán lọ́dọ̀ rẹ̀ yóò bá máa yẹn ní ọlọ́mọ wa. Lórí máa bá yìí, ọlọ́mọ pé kí ni ọ̀gbìn náà náà ìgbẹ́jú àyíká àtúntà ní lẹ́nu kankan fa ilẹ̀ léyà lẹ́nu kankan fa ilẹ̀ léyà lẹ́yìn ìgbà tí a lẹ́nu sọ̀rọ̀ yìí tó lọ àyè ìgbà ìyá àtúntò gbé àyè ìgbà lẹ́nu tó wá sí lọ́dọ̀ bá àyè ìgbà lẹ́nu ó fi wá yí pé wọ́n ti ìléyà. ó ti lè kó ti kọ́ta abẹ́lẹ̀ fún wa ọkùnrin tí ó ti máa ma ti ìléyà wípé títẹ́kù sí nǹkan yẹn tẹ́kù ní ọkà ábàyè ó ti wáyé ní ìtàyẹ̀ ń bẹ lọ́wọ́ wọn gbogbo àwọn ará ọ̀tà àti àwọn tí wọ́n ń sùn àtẹ̀sẹ̀ láwọn àtẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá gbogbo ní ọgbọ́n rẹ̀ ló wà ní àyíkára ní ọ̀sẹ̀ náà. sẹ́wọ́n ti wọ́n sáré sọ̀rọ̀ ní ìsìn ìjọba nínú ìjọ láti wọ́n máa di wọ́n ti sàtọ̀ lẹ́yìn. ibi ọlọ́wọ́ bá lọ́wọ́ tó máa lẹ́nu rẹ̀ ló àyíkára ní ọ̀sẹ̀ náà. sẹ̀rí ààrẹ wọ́n bá gbogbo sẹ̀rí àwọn àtẹ̀sẹ̀ ọlọ́wọ́ náà ó sì bá gbogbo ayé ibi tó báyà ń pè ní ìpínlẹ̀ ìjọba àwọn táyà ìjọba ní ìjọba wa. náà nípa báyìí àwọn bíríkúrọ́ ní àwọn ìbò yẹn ó yẹ wá pé wọ́n ti ilé ya torí pé wọ́n máa ń gbé ọ̀bà bá ìtàn yọ̀ọ̀bà àwọ̀bá àwọ̀bá sì ní bàbá ìtàn wọ́n máa rere àwọn ọ̀rọ̀ tó ń jẹ́ kó ń tẹ́wàá lórí olóòrò àwọn àlàyé tó ń pàmò àwọn ọ̀rọ̀ náà ní pé ìwé ta bẹ́ẹ̀ pé ǹjẹ́ ní àlejò àìsàn àyè àlejòlá sọ̀rọ̀ sẹ̀rẹ̀ á ǹjẹ́ ní lẹ́yìn ìgbà tó kúrò láyé ká àtàwọn ń tẹ̀ ọjọ́ ti tẹ́ àyè ilé ẹ̀kọ́ pẹ̀lú láti ní ilé ìkọjá ọ̀nà àwọn ẹ̀kọ́ wa wọ́n ti tẹ́ àyà. àyà tó kọjá ìlú wa ọ̀nà ni àyà ọ̀nàmì àyà àyà tó tẹ́lù sọ́nù àyà àyà tó tẹ́lù ọlọ́run wa pàṣẹ fún àwọn ọmọ àyùsọ̀rọ̀ ìṣẹ̀dá tó tó gbé kó ti pariwo kó kéèké báwo ni ilé ẹ̀ máa ti àyà ọ̀yà. وأذن في الحج يأتوك رجالا ọlọ́ni wà á gbé pé polówó àwọn ọmọ tó polówó fún mi náà àwọn èèyàn ilẹ̀ àìsí ilé ẹ̀rọ àti àìsí yàtúndà ìjà ara. nígbà tí a ti mọ̀ ẹ́kọ́ wá sí èmi ló polówó ọ̀láì ó yẹ wá yín pé ẹni tó kọ́kọ́ jẹ́ bẹ̀rẹ̀ lálọ́tọ̀ àwọn ọmọ rẹ̀. àlẹ́ ìsìnkú ayé rà yín rà lọ ọ̀tẹ̀lá ẹni tó kọ́ ọ̀tẹ̀ alẹ́ ìsìnkú ayé rà lọ pé pàṣẹ ọ̀rọ̀ padà wà ní. tí mìíràn wá ní bàbá yóò kéde láti tọ́lọ̀ wá ní bọ́ọ̀lù bàbá yẹn. ó yọ ìwé alẹ́ ìsìnkú ayé rẹ̀ àwọn àlejò yóò ti láì lẹ́yìn ànájọ ìwádìí bákan náà ọdún àwọn àlejò ti láì ní àlejò àlàyé ẹ̀sùn àtọ́lọ́gbọ́ ọ̀rọ̀ ìwọ̀ ọ̀gbẹ́lẹ́ ẹgbẹ́ tó wà ní àwọn àyíkí lọ́nà ọ̀gbìn gbà wá pé ẹ̀yìn àbá ẹ̀mí àbá ọmọ àbúrò àbúrò àbúrò àbá ọmọ ìwọ̀n àlàyé abẹ́ mẹ́ta àwọn àlejò ti láì àlejò musa ó ti láì mọ́tò àlejò wa yúnú náà ti ní ó ti láì náà. أن رسول الله صلى الله عليه وسلم مر بواحد أمر عن أبي الصيام يجر عن مزدهاج نجوم فيزدهاج الوداع أواجب هنا من قالوا جميع من تعرض لنا يهودي وهم الوالي الأغرب على الوالي أي وادي هذا أي تابعين أن يسلم كويس جريمة قالوا وقالوا هذا وهذه غير معجبة معجبة أعلم وتوفيق وانا ولكن ما تفضل عني كيف يتفضل عني قال فأتي ننظر إلى موسى عليه السلام موسى من البرية وننظر دعاء إلى الله بالتبرية ويبقى أني أنظر إلى موسى عليه الصلاة والسلام عليه الجنة وجود موسى عليه الصلاة والسلام لا يعني sọkò yálà ni sọsọ kalẹ̀ láti yóò kéyìn kó sì á kọjá ń lọ wá lóko padà níbi kẹ́kọ̀ọ́ yóò wáyé kó náà yóò ti pẹ́ láàrin òkòwé ilẹ̀ tó pẹ́ ọwọ́ akọjá nígbà yìí ọwọ́ akpariwo wàlá òkú alámọ̀lù dùnà òkú alámọ̀lù làfẹ́yìn lọ́lá ọmọ làfẹ́yìn òkú yàrá ọ̀gbẹ́ni òkú làfẹ́yìn lẹ́yìn òkú làfẹ́yìn kàlá ọmọ làfẹ́yìn lọ́lá ọmọ làfẹ́yìn lẹ́yìn òkú ìyẹn bọ́ọ̀lù àwọn ìdáwà kéwù padà kéwù lọ́sẹ̀yìn lọ́lá ọmọ làfẹ́yìn tó jọ gbọ́dọ̀ mú bí àwọn ọmọ lónìí lọ́wọ́. ẹjọ́ ìjọ ìjọmú ìlànà àgùnbẹ ní àìsíkẹ̀kẹ́ ẹnu kan olùkọ́ ní alájọ ìlú sára yìí sọ̀rọ̀ àti ìṣẹ̀lá olùkọ́ ní ìlú lásán kálọ́ ọ̀hún lásán lásán kálá sẹ́yìn kálá sẹ́yìn ìgbà àgbà wọn ní àwọn ọ̀sán lásán wọn ní láàárín kálá. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة والملك لا شريك لك. نعم. قل من يعرف أين لا تقول كيف أقول لبيك اللهم لبيك صلوا إلى جانب الله هاي جانب ها؟ أمين لو جانب الله هاي ẹni náà wọ́n wọ́n làbẹ́ríkà wọ́n wọ́n bí wọ́n bá ayé làbẹ́ríkà tí ń bọ̀ kọjá tí ń bọ̀ ayé kàkà ló kù lò ẹ̀rẹ́ làwọn kan fi dídé fún ara ní ayé làbẹ́ríkà tẹ̀lé òkùnkùn ayé ti kàn mí làbẹ́ríkà láti wọ̀ ẹ̀ wọ́n lè bá a pè é ayé pẹ̀lú pàtàkì ìdáyọ̀ ẹ̀rẹ́kùnrin ayé ìlànà ìlànà kama ní àwọn

ti kú èyí tí wọ́n dáná wọ́n wá sí àbúrò ìyá ọba tí wọ́n tó náà ní ohun sáájú orúkọ tó yẹ àdúgbò yẹn nígbà tá a tó ìlú tó ìtọ́jú kan àgbà yẹn ìtajà owó báyìí èyí àti mú sí bẹ́ẹ̀ adéhùn ní àwọn sàlẹ̀ ẹ̀dẹ́ ìgbéyà náà ó kọ́ ọ́nà yìí àjàyè ìjẹ́lẹ̀ wọ́n ti ní wọ́n ti àwọn ọ̀rẹ́ fún àdáyé tó lọ́wọ́ àyẹ̀wò kọ́ńtà yìí. قال فأني الأمر إلى يوم إذ أنت عليه السلام على ناقة حمراء يعلق عليه جثة من شوك وهو يمشي من شوك وهو يمشي. على الجنازة الثانية قرب جاي يونس عليه السلام جعلت يونس على أجل من الحاج فلم يونس في الحاج samawu ayiwu ọsùnmáwò lójútó sùnmáwò mọsálò alẹgbẹrẹ ìsìlá onímọ̀lẹ́ alábìyí ló ń sọ̀rọ̀ amẹ́ríkà sọ̀rọ̀ àìlẹ́ mọ́tà onímọ̀lẹ́ lórí àkókò àkókò rẹ̀ tó kó sọ́nà ọ̀lẹ́gbẹ̀rẹ̀ láti ìyàwó ló ti hàn àdáni sọ̀rọ̀ bá wà ní ọ̀sẹ̀. mo lórí àkókò tó kó wá fúlàní fúlàní àdọ́lẹ́yìn. أولئك من كان منهم أجر المسلمين عليه الصلاة والسلام يحيى يوم يتعقبون ẹgbẹ́ iṣẹ́ àti ìlú olóògbé ní gbogbo ìkọlá ìjọba òjò ẹni yá torí iṣẹ́ àbájáde àti ìjọba òjò máa yá òjò máa bẹ́ẹ̀ tó ní. oníkóyún rẹ̀ ta kókó عليه السلام قلت لبيك اللهم لبيك لبيك شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك شريك لك Evan, la fecha, tó lọ máa ń bẹ̀rẹ̀ ní kájọba àwọn ní ẹ̀yìn oníṣẹ̀lẹ̀ náà gbogbo ẹni tí ọ̀gá ti fi láti ṣe ìgbẹ́ lórí ìlànà làwà yìí tí ọ̀gá ti fi láti wá ẹlọ́mù ní ọdún àwọn. ọ̀gá yìí ti kàn bí ní ọ̀làǹkà yìí ẹ̀rù àyè tí a bá yọ àyè tó bá yẹ kó ní ìdí ayé ọmọ ìgbà lórí ayé tí wọ́n wá àtàlẹ́ bọ̀ ayé ní ọ̀pọ̀ ọ̀gbọ́lẹ́wà ọ̀yẹ́ kó má bá ní tẹ́lẹ̀ àlẹ́ bọ̀ ayé tó Musa lọ lọ́tọ̀ wọn náà lọ lọ́tọ̀ bẹ́ẹ̀ ní ọ̀bẹ wò alájú Musa lọ ní òwúrẹ́ àníyàn. Tẹ́wá yà alájú Musa kó tún mi sí ayé ẹ̀yìn ọ̀yà ìyá bọ̀ báyọ̀. Báwo wá ní tẹ́wá yà alájú Musa àyíkúra lọ sọ̀rọ̀ pé áhà bàtà bí Musa bá lọ báyìí wọ́n lọ́wọ́ ní ìtẹ̀yìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lórí òfin náà ọ̀yọ̀ kó tún lọ lọ́wọ́ àwọn náà wọ́n ti láì lọ́dún yìí ẹ̀yìn òṣìṣẹ́ ọ̀sẹ̀ ìdáhùn nínú ọgbẹ́ ìpàdánù yìí náà ní ìgbà ọ̀gbẹ́ ọ̀gbẹ́ lórí ayé olùkọ́ mi. wọ́n lè padà wá àyè ìgbà tó ń wọ́n sẹ́lá aláìwá ọgbẹ́ ìpàdé ló àti ìgbà tó ń wọ́n lọ́wọ́ àdúrà àti ìgbà tó ń wọ́n ayé àti ìgbà tó ń wọ́n yájá àbúrò náà sọ àwọn aráàlú náà ní wọn tó lọ wọn láàyè wọn sàkà wọn fẹẹ tó sáré máa pé èyí sábà wà ní àyè òbí ìlú ọyà wọn lè ní. ọ̀pọ̀lọpọ̀ bàtà ní ti bẹ̀rẹ̀ wáyé fúra lẹ́yìn ìlẹ́yìn ẹ̀mí olùkọ́ tó ga ló máa ń mú ọ̀rọ̀ àti ìlú rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn ó ní ọjà sáta ọjà tó ń padà kò sí èmi ní bẹ́ẹ̀ ẹ bá ní èmi ní bẹ́ẹ̀ ọ̀gbà náà lọ́wọ́ ẹ bá ní èmi ní bẹ́ẹ̀ ọ̀gbà lọ́wọ́ mi. lẹ́yìn lẹ́yìn náà ló máa ń yà ọmọ ìyá ọkọ̀ àrògbé láti لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والمجد لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والمجد لا شريك لك إنك الله àlejò máa ń sọ sọ́dọ̀ lọ́wọ́ ayọ̀wọ̀ láìpọ̀ lọ́wọ́ sọ́dọ̀ ìdúgbò ní àwọn ìdíjọ́ máa ń rí àwọn àwàdà yóò gbà kọjá lọ sí àìsíkè pẹ̀lú pé kí ni musa àti àgbà àti ìdí hàlù àlejò lọ́gbà lọ àìsíkè àlejò máa ń sọ pé kí àlejò ìyẹn sáré ọgbà lọ àìsíkè ẹ̀ ó ní ìgbà tí ọ̀rọ̀ ha ìbáṣepọ̀ ọ̀rọ̀ ha ọ̀nà báyìí kò tiẹ̀ ìwé ìgbà lẹ́nu ayé òkúta ìgbà rẹ̀ ọ̀nà ìyàkúnyà ní òkúyì báyìí àlùmí èyí náà bá báyìí rọ̀ tó ọ̀nà tó kú náà ní ìgbà náà kò lè báyìí ọ̀nà tó jẹ́ pé kọ̀ọ̀pá ìjẹ́lẹ́sẹ̀ kan ọ̀nà tó kú ìrẹ́ àwọn ọ̀nà ìyá òkúta lọ́wọ́ ayi alẹ́ wa ni ajáde àwọn ọmọ ìyá kan wọ̀ alẹ́ ni bóyá yóò wá sí ajáde yóò rọ̀ ìyẹn àlẹ́bí sọ̀rọ̀ jẹ́ ọ̀la ìdọ́gbẹ̀dọ́gbẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ọlọ́run ti máa tán táàkì yọ máa ṣe àdéhùnmúra yọ àlẹ́bí ha ìjà yìí bẹ́ẹ̀ yọ àti àìsàn yọ àwọn ọmọ ìdágẹ́rẹ́ tàbí ọwà tí wọ́n máa ní ilé wọn. ṣùgbọ́n ọ̀hún àwọn lọ́wọ́ ìyá ìyàwó àwọn ìtàkì ìyá ìyàwó tàbí wọ́n lé sí ọkọ̀ báyìí láti àgbẹ̀ àjọ ọmọ ọmọ ìlú tí wọ́n yọ àbí yóò dàgbà ìjẹrẹ ọmọ àbí yóò ṣe tàbátọ táwọn ṣe hajj máa ọmọ ọmọ ọmọ hajj lọ́wọ́ kò sí lọ́wọ́ kò sí lọ́wọ́. tó a ti tẹ̀lé yìí pé ànábi àwọn àjẹjọ náà lẹ́yìn ànábi buhari àdìsọ̀rọ̀ àwọn òṣèlú àwọn ọmọdé mẹ́rin ọ̀hún ti hajj. àwọn tó lè ti tẹ́ tó ti ti láàrin. 我讲完，现在还，怎么讲？现在我讲完，我也不讲了。你们，你们还讲不讲？我也不说了。你们这么有心，我把这个院子给我门长阿姨，我认真看。中间那个树，就就快拿掉了。中间那个院子，现在我爱的那个老外，我讲，你别来过，你再就别过。中间那个院子，我今天还。 báwo wá ní àwọn àjọyọ̀ lọ́wọ́ wa tí wọ́n ń ta ìlú ẹ̀yìnká àyíká ọ̀sẹ̀rán oyọ ìlú wọn náà ní ọ̀rọ̀ àìsàn ìdáwó ó sì máa wà fún ọgbẹ́ táwọn ọkọ̀ náà ti tẹ̀ láì aláàbò sọ̀rọ̀ náà ní kò sọ fún ẹ̀yìn wọn láwọn ọkọ̀ náà ti tẹ̀ láì aláàbò sọ̀rọ̀ ó sọ ẹ̀yìn wọn láwọn ọkọ̀ náà ti tẹ̀ láì ó sì táyé gbogbo àwọn àjọyọ̀ lọ́wọ́ ìjẹ́ ìdáhùn ìpinnu ẹni tó ti láì tí àgbẹ̀lú ìgbàlú rẹ̀ lọ lẹ́yìn fẹ́ẹ́ bá ìgbàlú lọ bẹ̀rẹ̀ àyíkúra ìgbàlá tí a ń ṣe bí àgbẹ̀lú ìgbàlú rẹ̀ ti ṣe ọyọ ìlú ìwà fún akéwì náà nàìjíríà. ìyẹn ló wà ní wa lọ sí pé kí ni àdébọ̀ tó kó lẹ́nu yẹn kí n ṣe àdébọ̀ tó kẹ́ láàrin iléyà àti àyè kí ni àdébọ̀ tó kẹ́ láàrin iléyà àti mẹ́rin ẹ̀rọ mọ̀ yí pé áìsì náà wọ̀ ní àyè àwọn ẹ̀yẹ mẹ́ta náà máa ń ta díẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ àìsíkà tí mẹ́tẹ̀ẹ̀ta sọ mọ́ ọ̀dọ̀ áìsì àwọn èèyàn anyị ń lẹ̀ máa áìsì àwọn ṣẹlẹ̀ àti àìlẹ̀ àwọn káńpẹ̀ nípa ìtànilọ́wọ́ ìgbẹ́rún lórí ìgbẹ́lẹ́jẹ́. Àyẹ́ àwọn ìran ìṣẹ́mẹ́ta sára lọ sí ẹran nínú ilé ìlú ìdáhùn. Kí méjì ẹ̀ka ni àwọn asábà ìgbẹ́jẹ̀gbẹ́ àìsàn àwọn àìsàn ìwájú ìgbẹ́lẹ́yìn. Alákọ̀ọ́kọ́ ọlọ́dúnkọ rẹ̀ ní Hájú. Àìhájú. Ó làárẹ̀ bàbá pé ìrìn àdáyà ìgbàgbà agbára àwọn ènìyàn tó wẹ̀. Nígbà ìgbà wa ṣe ẹ̀gbọ́n àdáyà lẹ́kọ̀ọ́. Ẹ̀gbá ẹ̀rọ àdáyà. Ṣé ẹ̀gbọ́ aláìsàn máa ń fẹ́ ẹ̀rọ àdáyà? Bàbá ẹ̀yìn ẹ̀kọ́ àyè ẹ̀dáyà ẹ̀dáyà bàbá ẹ̀yìn háì ẹ̀yìn ìwọ̀n náà òun tó wá láì fún ẹ̀. Wọ́n ń pè ní àdáyà.

olóòtúpa nínú ìlú olóòtúpa òun lè bá wọn ní ìgbéyà ìjọba ti sọ ń gbọ́dọ̀ àyè gbogbo alára ní nàìjíríà kan lọ sí àyè bí ẹ ti lọ yẹ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ àyè tí òun apá tó bá làwọn wáyé àyè òkè tó jẹ́ pé ní kẹfẹ́ tọ́wọ́ ti sọ àtàwọn ọmọ láti lọ òun gbéra òun sánmọ́ owó àyè nígbà wọ̀nyí àwọn àyè ọ̀rọ̀ ìkọlá rẹ̀ àti máa ń gbìyànjú pàtì dáadáa àìsí náà jẹ́ ìgbìyànjú pàtì ojú ọ̀la àìsí náà jẹ́ pàtì ìgbàlódé tó kù sọ̀rọ̀ tó bá jọ̀ọ́ láti àwọn àti ẹ̀jẹ̀ pàtì tá a bá ń kàpá lóye. hajj ní ẹran tá a máa ń fa ìgbàlódé máa ń tẹ hajj àwọn ọmọ ìjọba tí a máa ń dá ní ọdẹ láàyè ẹnu ló ń dáná ẹnu tí a bá pa fún ẹ̀dá wọn pè ní bíbí à. ẹlẹ́kẹ̀ẹ́ta òun náà ní olóòjò ó ti yà olóòjò òròyìn ìjà òròyìn ìjà olóòjò ẹ̀rọ táwọn tó ìlera tí wọ́n ń yà òṣìṣẹ́ láàrin ìlera àti àì ìlera tí a bá wù àwọn akẹ́kọ̀ọ́ láti mọ́ dárúkọ yìí alákọ̀ọ́kọ́ orúkọ alákọ̀ọ́kọ́ máa ń pè ní ẹran ọ̀pẹ òyìnbó ní ayù yóò bá rẹ̀ ní ọ̀pọ̀ ẹran ọ̀pẹ ẹran ọ̀pẹ dáhùn sí ìbáraẹni. òun náà ní ẹran ọ̀pẹ ẹlẹ́ẹ̀kejì ìgbà òṣèlú díà wọ́n máa ń pè ní ẹran ìdáná ẹran ìdáná olóòtú dáná ìṣòwòrán ẹran ìgbà méjèèjì àwọn ẹni wọ́n tún máa ń láyé táyì ipá ààrẹ ipá méjì àti ọ̀rẹ́ láyé. ẹran ayé ìlera ẹran ìlera ẹran kẹ́kẹ́ pẹ̀lú jẹ́ ayé. Ọ̀làjì kọ̀ọ̀lù pẹ̀lú ẹ̀ níwájú, ọ̀làjì kọ̀ọ̀lù ẹ̀ lẹ́yìn. Ẹ̀rọ ilé yájá dúró bọ́ọ̀lù aláìsàn mẹ́fà wọ́n lè kọ̀ọ̀mọ́ ayé ìyá. Mo sẹ́ márùn-ún ní àwọn ìbáraẹ̀. Bọ́ọ̀lù aláìsàn wọ̀ ní Yorùbá, àgàlà àti títàlà bá ti dàgbà. Ẹ̀rọ ìgbẹ́ni ayé yá kò láti kọ̀ọ̀mọ́ àyè ṣùgbọ́n àkókò náà pẹ̀rẹ̀ léyà ọjà tó wọ̀ àyè àyè nígbà wọn. tí ọ̀rọ̀ ńlá tí ọ̀rọ̀ wá nígbà àti ọ̀rọ̀ àti ìgbàlagà tí nǹkan bá mú mọ́ra wọn púpọ̀ àwọn ìjọba lára ní ìgbàlagà ìgbàlagà ìgbàlagà. yẹ ló fi yẹ ló fi sọ̀rọ̀ lọ sí ọgbà ìlọ́dọ̀ wá nígbà ìgbésẹ̀ ìgbàlagà ìgbésẹ̀ àyè ọ̀wọ́ ìfọ̀ká ẹ̀rẹ̀ yẹ ló fi ààyè wọn pọ̀ ṣùgbọ́n àwọn àyíká ni ààyè wọn pọ̀ ṣùgbọ́n àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ ìwé sọ̀rọ̀ àǹtáyì àwọn ẹgbẹ́ nítorí wípé àkókò ọdún lé àwọn ọmọ ìmáàmù kò jẹ àáyì lẹ́wọ́n apá àti àdéhàmọ́ àlàyé ọ̀hún tí wọ́n gbọ́ pàtàkì láyé ìlú ló ti pa ìlú láyé láyé ọ̀hún ó gbọ́ ló fún àbàtì ìlú òwe àmàlẹ́yà táwọn bá ń pẹ̀lú. Bẹ́ẹ̀ni ìṣẹ́lú ọ̀rọ̀ wá lẹ́yìn ìyàn tí ò ti dàgbára káyì, ìdí ìwọ̀pẹ̀, kódà àti ìṣẹ́lú àkókò, àtikọ ìtàkùn náà wọ́n máa rọrùn iṣẹ́ àìsí ọ̀bẹ̀rẹ̀ iléyàwó ẹ̀lú iṣẹ́ yóò fi ẹni pé iléyàwó àyà ń gbé ní iṣẹ́ àwọn alága ti fẹ́ràn ní ìyá níjọ tó lé yá wáyé tẹ́ àìsẹ̀ ó lè lò ní ìdíje orúkọ kánà ọ̀rọ̀ àìsẹ̀ náà ní ọ̀wá fún ìlànà ìdíje. tó wà lára ẹni pé ń yẹ lọ́kùnrin táwọn èèyàn yóò rí pé ilé àgbà ìṣẹ̀lẹ̀ náà. Ìrètí máa ń sọ̀rọ̀ ìgbà yìí gbogbo àwọn àdúgbò ló ń kẹ́kẹ́ láìpẹ́ fún òye ẹ̀sìn ìlọ́mọ. Yọ́n bá ní ká ní ilé ajó yóò fi ẹ̀sìn bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tó kú lè dáadáa lórí ẹ̀kọ́ wà ní ilé náà. Ìjọba bá wà ní ilé náà ìgbà yẹn láti gbàgbé ìyá wa lọ́dà ìṣẹ̀lẹ̀ àìsàn. sáyìn ní sọ̀rọ̀ ní sáyìn ní ká sọ̀rọ̀ dáadáa nípa kájẹ́ra dáadáa fúrò sáyìn ní pé inú ẹ̀mí pẹ̀lú sísọ̀rọ̀ lórí àwọn àti bẹ́ẹ̀ háì tó bá pé tara ẹ̀ olùgbàlù olùgbàlù lórí ẹ̀ wípọ́jú ọ̀sẹ̀ ní fún ọ̀fẹ́ nínú inú ẹ̀mí mo ti sọ̀rọ̀ inú ẹ̀mí ọdún tó ní

níjọ́ ní bí a ọba ha ìjọwọ́ òde látọ̀yọ́ òde yà lọ́wọ́ torí pé a ti sára ìjọba kó o tó ní kọ́ ọbẹ̀ ń bọ̀ yóò fún ẹgbẹ́ abúlé ìrọ̀lẹ́ mẹ́ta lọ́wọ́ tó ń bí ẹ̀rọ ìwé ìwà ẹ̀rọ̀lẹ́ òkú fẹ́rọ̀ ọdún ti parí ní àbáwá ìlú ìlọ́ọ̀ ìjọba ìlú ya ń fún ara kó o náà ti fẹ́ háì lọ́wọ́ ilé ìjọ yìí ń sọmọ àlejò lónìí sí àtàlẹ́ ìka ni wọ́n ti láì àbámọ́ sáà ní ká kánà tó ń sọ̀rọ̀ àyè ìjọba tó ń sọ̀rọ̀ òwe tó wá sí láì láàrin wọn ọjà ìpàdé ayé wọn náà òwò ọjà ìlú yàrá yìí ilé yìí ayé tó ń wọlé ẹ̀ka ẹ̀rọ náà wọn àti ìdílé ńlá òní táwọn ìlú ń sọ yìí ní alága ìlú ọgbọ́n ọ̀gá ìlú ìlú ọ̀gá ìlú ìlú ọ̀gá ìlú wàá ṣe ìjọba náà wọn ẹlẹ́kùn pẹ̀lú ìlànà àwọn ẹ̀yẹ gbogbo wa. tó lè máa ń tó ń tẹ̀lé àdáwọ̀ wa bí àyíkọ̀lá kò tẹ̀lá. tá a wá ní ojú tẹ̀lé lọ tẹ̀lé àdáwọ̀ wa yìí tá a lè gbé tẹ̀lé àwọn ọmọ náà tẹ̀lé àdáwọ̀ wa yìí àyíkọ̀lá kò tẹ̀lá. tó lè máa wà dáadáa àwọn tẹ̀lé wa wà tẹ̀lé wa yìí àwọn tẹ̀lé wa tẹ̀lé wa wà yìí gbogbo sẹ́nà lọ. Ní àwọn tó ń pè yìí, àwọn ìṣe tí ẹ̀rọ rẹ̀ ẹ̀rọ tó máa ń gbà. Ìta arúgbó ẹ̀fẹ́ òṣèlérùn kankan nínú ẹ̀rọ rẹ̀ tó ti dí àjọyọ̀ ayé tó àwọn mùsùlùmí. Tá a bá ti ń ka ilé pọ̀ kankan nínú ayé òjò, ká máa ń wò ó. Ṣé ìbẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí? Ṣé ìbẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ẹ̀rọ tó ń

كسر الأصنام إذا كسر الأصنام اقرأ اقرأ أعوذ بالله من الشيطان الرجيم ìlú pẹ̀lú ayé wọn ó ti fi jẹ́ kí á Ẹni bá sábà wọn bàbá tawa menjadi manusia. Cuma yang kumpul tak ada yang menyukai orang lain. Ada wọ́n parí ṣùgbọ́n yẹn tẹ́lẹ̀ náà yìí ọ̀nà kékeré kò tó jẹ́ pé kí aláfẹ́ gbáradá àìgbàlàdà tẹ̀lé kàtà ìgbọ́lọ̀ wa ní wọ́n fẹ́ jáde ọ̀rọ̀ fẹ́ fún akéwì ìtajà àwọn onídìrí àtajà kí ni àtàyè bá jà ní wọ́n ti àtàyè bá jà wọ́n lè wọ́n ti rẹ̀ ti gbà yẹ̀rẹ̀ láti dá ìlà fún ọmọ bá yẹn ní àwọn ọ̀rọ̀ ìyá yẹn wọ́n lè wọ́n. àwọn ìgbọ̀nrẹ́ lórí tó ti ní àtẹ́jú ọlọ́pàá máa tó kò ní bára bá jà yìí nígbà tó ti gbogbo ẹ̀ lọ́pọ̀ ẹ̀ máa wá sí gbogbo ẹ̀ láàbọ̀ náà bẹ́ẹ̀ tó máa ní ẹgbẹ́ kan máa bí á fún yá tó dàgbà ẹ̀ tó kò gbẹ̀rù ojúmọ̀ àárín ìgbà ní oṣù àtàyè ọwọ́ àtẹ́jú táwọn olùbára àlàyé ọ̀rẹ́ ní ojú àlàyé pẹ̀lú púpọ̀ ọ̀rẹ́ náà ní ìyàwó tó ní kámọ́ọ̀nì ọ̀rẹ́ náà ní ọ̀rẹ́ náà ní ní abájú wọn ti mú inú kan ìwé tààrọ tààrọ pa ọ̀gàdẹ ní àhà èyí ní láàyè bí ìṣẹ̀lẹ̀ tá a lágbára ìròyìn ẹ̀mí máa ń yára ìṣẹ̀lẹ̀ kékeré lọ. àwọn ìṣàlára ní àwọn ilé ìdíje wọ́n jà ní ọwọ́ ìyá ìdíje ọwọ́ ìpàdé ní ìwé pàwọn náà ló ń bọ̀ náà jẹ́ padà ní ìwé padà. bẹ́ẹ̀ mọ̀ pé ó kù ọ̀sẹ̀ òkú

àwọn ọ̀dọ́ ẹ̀wọ̀n lọ́kà lọ́kà ló ta náà bí a ti ń tẹ̀ sọ́nà wọn wà lọ́wọ́ ẹgbẹ́ olórí ní ọlọ́wọ́ wọn náà tó rẹ̀ lọ́wọ́. alẹ́ wọn sọ́nà wọn wà lọ́wọ́ ẹgbẹ́ náà wọn sọ́nà wọn lè ta àbá ọba olùdàgbò ní kíkẹ́ wọn lè lù bẹ́ẹ̀. àmẹ́ ó ti kọ̀ ọ́ bẹ́ẹ̀ sọ́nà wọn wà lọ́wọ́ ẹgbẹ́ náà wọn sọ́nà wọn lè ta àbá الذين جاءوا وتمت الباب إن الباب لكان معروفا ثم يرجع الحق وما يرجع الباب وما يريد ترجنا ترجنا ومكيلين ثم لا فمن البعيد ما يجلو ما يجلو فإذا أتنا منهم وجاء في ألاهم أو ألاهم tó bá ti yàn lórí ìdàlá yìí títí káyà láyò oríjà àkókò wà láyò orí òrìjà àkókò wà láyò yìí tó bá ti yàn láyò wọn mú un gba wọn lọ ẹyọ bá wọn yóò wá sí wọn kékeré kan ní àdúgbò ohun tó wá sí kàrá ìjọba òun lẹ́nu àdúgbò ó ti lẹ ọjà tó ń wù lẹ́nu àlejò náà kọ́ ọ́ ayé wọn lọ àwọn àwọn àti àlejò náà lẹ́yìn àlejò wà ní àlejò náà kọ́ ọ́

kára níbi tó náà ẹgbẹ́ ọlọ́run bẹ́ẹ̀ náà làwọn mùsùlùmí lòdì àwọn tí kò bá yẹ kó kó bá lágbára ẹ̀ lórí ìwé òwúrọ̀ àwọn tó yà àwọn dàgbára ẹ̀ wọ́n ti sàkọ́ ayé òwúrọ̀ ẹ̀ wọ́n ti sẹ́kẹ̀ ẹ̀ wọ́n dání wọ́n dání bá wọn dání ẹ̀ kọ̀dẹ̀ ní sàlàyé ọ̀gbá ń dára báwọn àwọn yòó gbogbo àwọn ọmọ ìgbà láti òde ìgbà ìgbà láti ọmọ ọmọ ìgbà láti òde ìgbà láti òde ìgbà láti ìgbà láti òde ìgbà láti òde ìgbà láti òde ìgbà láti òde ìgbà láti òde ìgbà láti òde ìgbà láti òde ìgbà láti òde ìgbà láti òde ìgbà láti òde ìgbà láti òde ìgbà láti òde ìgbà láti òde ìgbà láti òde ìgbà láti òde ìgbà láti òde kalọ́wọ́ ti bọ̀ ní báwọn ní àbáwọn àwọn mùsùlùmí. ni náà wọ́n kẹ́lẹ́ bá wà ní òkè àdéjọba tó dáná tọ́lágbá onígbẹ́ni tó bá yẹn olókòkò mọ́tàlájà ọ̀kọ́ lórí ìdájọ́. ó lè fi mú ó sì gbà ó lù mú ó lọ́kọ́jà ó lọ́kọ́ mọ́tàlájà ọ̀kọ́. اللهم صل وسلم على ابراهيم انك اول من يؤمن بالناس هذا دين ربك مبارك وهدى إن أول من يؤمن بالناس الذي يبكك مباركا وهدى للعالمين ti mọ́tàlájú àkọ́kọ́ mọ́tàlájú lórí ilẹ̀ onáyìí ti ẹni mọ́tà sálọ́ akọ́ ìdárayọ̀ owó àtúntò àdúgbò ìdáwọ́ àdáyọ̀ tó ti pọ̀ àgbọ̀n àgbọ̀n tó ti yàgò wá ní ẹ̀sìn tẹ̀síntẹ́mì. Àwọn aláǹkọ́ ilé àkọ́kọ́ yìí, àyà ń sọ́dún bá sọ àyà wá tẹ̀síntẹ́mì ó ti wọ̀ ìdàpọ̀ kí ọlọ́run wá lọ́wọ́. ọlọ́run ayọ́pọ̀ wáyé ìlú náà ti rẹ̀ ọlọ́run ayé ìlú wáyé ìlú ti rẹ̀ ọlọ́run náà ayé àwọn ìlú tí ọlọ́run ayọ́pọ̀ àti wáyé ìlú lọ́rọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ àgbẹ̀sọ̀rọ̀ àgbẹ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ pé kí ìwà báwo ni ó jẹ́ ọlọ́run ayọ́pọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìjọba ìwádìí lọ́la tó sì ti fẹ́ ní ọ̀nà ọlọ́mọ bá rẹ̀ sí ìlú tẹ́lá ọ̀dọ́ bẹ̀rẹ̀ làwọn. Nínú tí ó lórí tí ẹ̀jẹ̀ bá ti rà rà wà. Tó bá ti rà pọ̀ gbà, ó ti rà lẹ́gbà lẹ́gbà. Ó ti gbé ìgbẹ̀yà ara ní wa ẹ̀yà o, àgbà ọ̀dọ́ rẹ̀ wà ó ti máa kéde àwọn ìlú lẹ́wà bá Mọ̀tọ́ ọ̀la Bàtà àwọn ẹni ìdáhùn náà máa ń ta fún bàbá yẹn. Bagaimana kita mau mengatakan jadi awal-awal kasusnya, awal-awal pengawalan dunia, orang mau menjadi baca banyaknya awal awal itu lalu terus terjadi. Baiklah masalah yang berjalan, ini sudah menjadi tidak biasa. Sebab yang dikori sama orang itu tentu saja ẹ̀yìn sì wáyé ìjà àwọn tó bá ń jẹ́ ìgbà látara yíyí ẹlẹ́yìn sí ẹlẹ́yìn sí ẹ̀rọ ọ̀sọ́. ìdáhùn náà yìí ní pé ẹ bá ti ní ẹni tó ta ilẹ̀ yáyá ẹgbẹ̀ láti ìgbé ṣe ìlú lọ́wọ́. olùdókè àwọn ẹgbẹ́ wa ti jà ìlú lọ́wọ́. wọ́n ti ní lọ́wọ́ ti wáyé. wọ́n ti lè gbà ìgbà ìgbà. yàrá tó sójà yìí tí bá ọ̀rọ̀ ọjọ́ mẹ́wàá ṣùgbọ́n àyè ìgbà ìgbé ọjọ́ mẹ́wàá gẹ́gẹ́ bá ẹ̀rọ ràbí yàtọ̀ súnà ìjẹ súnà ìjẹ náà súnà ìjẹ ìjọba súnà ìwọ ọgbà rẹ ọjọ́ mẹ́wàá ọba ń wẹ ọ ọgbà ló ọba ti wẹ ọgbà gbà ọba wa ti gbé kíkà ọgbà ló lọ́wọ́ lẹ́wọ̀ ẹ̀wà fún ilé súnà ìjọba kíkà ọjọ́ mẹ́ta ń bẹ̀rẹ̀ ní ọjọ́ ìwà ló ká ọjọ́ mẹ́ta ń bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí máa tún àwọn ọjọ́ máa lọ ṣùgbọ́n yìí kan wá ní ṣe máa ń gba àwọn ẹ̀yìn ẹ máa ń ṣe ẹ máa ń ṣe fún ọmọ wa ní ọjọ́ mẹ́wàá lọ ṣùgbọ́n yìí náà ṣe ìpínlẹ̀ ìṣe àìní sọ yìí pé títí àti sílẹ̀ ní àwọn ọjọ́ mẹ́wàá mẹ́wàá pé ẹ̀dá àwọn abẹ́rẹ́ náà kò dé sílẹ̀ ní àwọn ọjọ́ kan mẹ́wàá lẹ́yìn ọjọ́ àlọ́ òṣìṣẹ́ ọ̀lẹ́lẹ́

ìdílé ẹni tó pẹ̀lú ìwé ẹ̀dẹ́ ìdílé rẹ̀ yẹn. Ọ̀rọ̀ àti ọba máa ń lẹ́gbẹ̀ẹ́ ìwé jáde lọ́dá ọjọ́ ọ̀gbọ́n ọ̀rọ̀ rẹ̀. Kọ́lọ́ tó wọlé ní ìdílé olóore nínú àwọn ọjọ́ bẹ̀rẹ̀ wáyé. Ọbẹ̀rẹ̀ mo ti gbàgbé tó o tó tó kò ní ìwà tó ṣe wá gba ayé. Mo wá gbọ́dọ̀ nípa ìrìn mo fẹ́ ṣe ẹgbẹ́ àwọn èèyàn ń pe orí ìlú bíyà wọ́n pè ní bíyà dáná papọ̀ náà tó má wà pé ìlú kankan ti dá yọ padà pọ̀ sí ìlú àwọn òbí bíyà náà. ṣùgbọ́n ẹni ní ẹgbẹ́ ọjọ́ mẹ́wàá wá yẹn jọ́pẹ́ ló ń pa ìlú. wọ́n ti mẹ́ta oṣù sílẹ̀ ní mẹ́ta wọ́n ti ọjọ́ márùn-ún sílẹ̀ ilé ilé àjọ ìgbìmọ̀ ọlọ́wọ́ yẹn ló bá tó àti ìdára yìí pé ọgbà yẹn láti fi òṣèlú fún ayé aláwọ̀ nǹkan yẹ kó gbogbo àwọn ará rẹ̀ tí ọjọ́ àkọ́kọ́ òkè ní láì dáhùn láti wọn ní láì gbogbo wọn nígbà tó àyíká mẹ́ta

nínú àwọn tó jẹ́ pé nínú ìlànà tí àdúrà bá àwọn ọ̀pá àwọn olùdíje ìjàlùmọ́ ẹ̀rọ ní ìlànà mẹ́ta ẹgbẹ̀rún. ìlànà àkọ́kọ́ gbogbo nǹkan tó bá wà nínú báyìí àti mọ́jọ̀ fún báyìí láì àti mọ́jọ̀ fún ẹ̀rọ yíyá ọlá ti lé ní pẹ̀lú káàdì kùrà ẹ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ ní fún ọ̀rọ̀ ìgbàgbọ́. bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni ojú bá ń bẹ pé ẹ̀yẹ pé olùkọ́ akẹ́kọ̀ọ́ ìsmáyé ọjà olùkọ́ ìjà ìtàkùn àwọn ọjà mẹ́ àgọ́dọ̀ ìgbàgbọ́. ìjọba ti lé bí àkùrá ní ọ̀rọ̀ ìgbàgbọ́ kí ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ní àwọn bá ní máa bá àwọn olóògbé láti mú òun ni èyí tí kò bá tako kòránì tí kòránì ló ti tako. ẹ̀gbọ́n yorùbá yẹn nǹkan táwọn àwọn ìwé ṣùgbọ́n ààrẹ ìlú náà kòránì tọ́ba tó ààrẹ ìlú náà kòránì tó ti ké tọ́ba tó kó láti ìdáhùn ìpín wọn àwọn ògbọ́dọ̀ fi rọ́ọ̀dì àwọn ògbọ́dọ̀ fi òdòdó. ẹ sẹ́kọ̀ mi máa ń láti sọ pé ó wúlò ní wàlá ní kàkiri. àyè kó bọ́ọ̀lù àyè pé ìrọ̀lẹ́ ẹjọ́ wà ní òkè òkè bọ̀. ẹjọ́ ní òkè òkè òkè bọ̀. ẹ ọwọ́ ni ó ọwọ́ ni ó kú kátó ọmọ ọlọ́wọ́ yìí. ẹlẹ́ẹ̀kẹta ọ̀wọ́ náà ti na ló wá yẹ kúrò ọwọ́ àgbẹ̀ ọwọ́ àtàkùn ìtumẹ̀ náà gbogbo ìlànà ìlànà ìlú yọ èyí nígbà tó lọ yìí lọ́wọ́ báyìí bá a wáyé pé èèyàn kúrò máa ti báyìí àwọn ọmọdé àwọn ọmọdé tí wọ̀. ẹnu òdodo kan bóyá pé ọ̀rọ̀ kan gbóhùn kan pé lọ́jọ́ òdodo níbẹ̀. lọ́jọ́ gbóhùn kan tó pé lọ́jọ́ òdodo níbẹ̀. ó ti mú lọ́wọ́ sáà ní ọ̀rọ̀ ìjọba bá tẹ̀. ìfà báyìí ayélu bá ìbèrè bọ̀ bákan náà ayélu bá mùsùlùmí lọ. lọ́kùnrin jẹ́ máa ń gbé náà ọ̀rọ̀ wa ilé rẹ̀ yọ ọ́tì. ìjọba ní wọn nínú ọ̀rọ̀ wọn yàtọ̀ wọn náà yìí. eré yọ ọ́tọ̀ náà ló kọ́ ọ̀dà ìyẹn. torí kí àná ti wà sọ́dọ̀ wọn wà yìí lọ́dọ̀ yìí. nígbà tí wọ́n fẹ́ wọ́n mú ẹlẹ́sìn kan wọ́n mú wọ́n fẹ́ ṣe ìyàwó lè jìnnà. Ìná abilékọ ni òkú máa lò. Wọ́n wá ní ọ̀rọ̀ àdájọ́ àwọn ọ̀nà ayé ìgbà kọ̀ọ̀dá bí kò sọ ìdájọ́ ìpàdé ìdájọ́ ìdè. Àwọn àwọn gbé kàwá ayé ìgbà kọ̀ọ̀dá. Wọ́n wá ní ìtàwọn yìí nàbà nàbà jẹ̀mí wọn kà lẹ́sìn kan wọn lọ fún ibi tí ìjà wa àríwá ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀mí náà ìjà ní mẹ́rin ní méjì ìjà ní mẹ́rin tẹ̀lé ìjà ẹ̀rọ ìdí ìwé wọn ó ti yàtọ̀ ìmọ̀ tí máa wáyé ní dáadáa wọ́n sàlàyé nípa láti dáadáa wọ́n sì kọ̀ òun nípa ẹ̀kọ́ tí a nípa. Gbogbo tí wọ́n kọ́ yẹ wọn sọ fún ìṣòro ní wọn sọ fún ìṣòro ní ìlànà lọ́wọ́. Ìṣòro ní ìta. Ọlọ́run ló sọ fún ọjọ́ mi ọ̀nà ìlànà ní ọjọ́ náà. Ó ti díẹ̀ nínú àwọn ọ̀rẹ́ yìí ní orí ti di rẹ̀ dà. Wọ́n yọ ọ́ dà. هل يزكي الناس يعلمون ثم تنتهي مني وعمر ثم دون ثم يوكاشي أنا صلى الله عليه وسلم قول الله كلاهما àwọn ẹni tó ń tún ẹgbẹ́ ìgbé àgbẹ̀wò ayé ọdún sọ̀tà ìwọ̀ ọ̀gbà yìí. wọ́n máa ń tẹ́lẹ̀ pé àwọn kì í kí ní kura ẹni wọn lọ́wọ́ kura ẹni. wọ́n ti di àbò fún kura ẹni. lẹ́gbàá ní kura ẹni pé náà wọ́n ti gbé náà wọ́n ti gbó láyé. aláǹfààní ayé náà wà sọ̀rọ̀ àwọn ẹni tó ń lọ́wọ́ ayé sọ́tà ọ̀gbẹ́ ẹni bẹ́ẹ̀ ló ti ti ìlọ́wọ́ ìlọ́wọ́ ọ̀gbẹ́jẹ̀ mẹ́rẹ́ ìbí gbàgbọ́ lẹ́yìn ọlọ́dà àgbàlá ìgbà náà mọ̀ gbogbo kẹ́kẹ́kẹ́ àyè gbogbo ẹ̀yẹ mọ̀ ọjọ́ ọlọ́dà tààrà mọ̀ pẹ̀lú máa bá ìlú ìjọba ti mọ̀ nǹkan ọjọ́ tẹ̀lé kọ́ náà bá ẹ̀yẹ bá wọn ọlọ́dà gbogbo ìjà yóò tún ìjọba ẹ̀yẹ ti náà ìjọba ń lo báyìí láti fi ìdè yìí ọdún ìdè ìyẹn náà yẹ kó àwọn ọmọ ìyá wa ló ọmọ ayé ó ń gbìyànjú ó wọn máa ti ń lọ ọmọ ìṣẹ̀lẹ̀ ìdáhùn. Èyí tí a tẹ́kùn ilé ẹ̀rọ ìlú wọn, lóye máa ń ronú pé ẹ máa ń gbà nínú ọ̀rọ̀ náà máa ń bọ̀. Mo sì ní máa ṣe máa tó ẹni tí wọ́n ti lé ìmọ̀ ọ̀rẹ́ ìní yóò fi kó làyè wáyé ká fi tó máa lọ orí ìjà tó fi náà ní ẹ̀kọ́ náà ti wọ́n tó ń jẹun ọ̀pọ̀ àárín ó ní ìpìlẹ̀ ní ìlú tó àwọn ọ̀gá ìlú tó dà ní tó fi náà tó ṣe tí ìgbà tó ṣe ẹ̀sìn tó wà ní ọ̀dọ́lọ́ ọ̀gbà. èmi ti bá lè lókè ìgbésí ayé tí mo sọ sọ̀rọ̀ ayé àgbà yìí ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀gbà nípa kí ni àwọn ìjà ọ̀rọ̀ ayé òṣìṣẹ́ ìdáhùn ìyá ti dẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ìdáhùn ó wúlò kójú ìlọ́wọ́ nígbàdàn olùsọ̀rọ̀ wọ́n ti sílé ìgbà wọn lórí ìtúkọ̀ ọ̀rẹ́ òṣèlú wọ́n ti wá lẹ́yìn lọ́wọ́ ẹ̀yìn tẹ́ lọ́wọ́ ọlọ́run tó lọ́wọ́ máa lọ́wọ́ ọ̀dà àtẹ́kù náà ó lọ́wọ́ sí mọ́ ọ̀dà àtẹ́kù sùn ó ní owó kẹ ó kà tó máa wọ ní ẹgbẹ́ kan nílé ẹ̀dá òní tó sílé ìgbé nígbà tí wọn gbọ́dọ̀ nípa tìmọ ìpínlẹ̀ ọkọ wọn wọn ni ẹ fi pé táyọ̀ àtàlẹ ìwà tẹlẹ bá báyìí àìní àìní àwọn ẹlẹ́yìn tó kà lẹ àwọn ẹlẹ́yìn àìní ìwà ẹni gbogbo ẹni tó wà lórí ìdáhùn ọ̀nà àwọn ẹlẹ́yìn tó kà lẹ náà. Sọ́dọ̀ tó ń bá ọmọ ìlú ọ̀sán ìrọ̀lẹ́ ọmọ ìlú ọ̀sán ìrọ̀lẹ́ ọmọ ìlú ọ̀sán ìrọ̀lẹ́.

wọn ẹni tí wọn gbé wọn ẹni tí wọn gbé inú ẹ̀rẹ́ ní òkúta tí wọn ti dé òkúta lórí ẹni tí wọn gbé wọn fẹ́ ẹni tí ayé wọn ń fẹ́ ẹni tí ayé wọn ń yẹn àgbàrá ti ń fẹ́ yàrá náà ní ọwọ́ táwọn ò ti gbà wá. Oríṣiríṣi ìgbésẹ̀ ìgbòho ọ̀jọ̀ àwọn ìpanu tí a fi sọ ọdún ẹ̀sìn ìgbà tó kò sí ara lọ́wọ́ àgbà ẹ̀rù ìgbàlódé rẹ̀. Náà ìbéèrè yẹn dáa ó sì bá wọn kéwòn. Ayé pàṣẹ bàbá àti ìwé ẹ̀rọ aláàbí àti ìdá pàṣẹ ìwọ̀n. Ẹ̀rọ orí àti ọ̀pẹ pa ìtẹ̀lú ẹ̀rọ ní mẹ́ta ìlú ìjà náà. Ẹ̀rọ tó kú bí ada tó kú bí ada tó ní mọ pàṣẹ àti àtúntò ní bàbá bàbá bàbá bàbá ìyá ìyá ìyá ìyá tó jẹ́ mùsùlùmí ọmọ ọmọ ọmọ ọmọ kódà ní ilé ten thousand wọ́n lè ní ìlú ìlú. àwọn ènìyàn á múra wa ṣùgbọ́n náà wọ́n máa dẹ́kun lọ́rọ̀ rẹ̀. sẹ́yìn kìíní báyìí yọ ọ́n tẹ̀lé lára lọ́wọ́. ẹni tí wọ́n ń lé àwọn àtìyàwó àtàwọn ọmọ ọ̀rẹ́ ọkọ ọjọ́ tí a lè má yìí mo ti túbọ̀ lọ́wọ́ ìtura ìjọba bẹ́ẹ̀ lọ́wọ́ àyẹ̀wò

ọgbà fẹ́ ó sì ń bá fún àwọn mùsùlùmí àtàwọn ayé ọgbà ẹ̀rọ wọn lọ́kọ̀tì wọn àtàwọn ayé ọwọ́ àpàtà fún àwọn mùsùlùmí tó wà lọ́wọ́ ayé ìjọba mùsùlùmí. ayé mùsùlùmí ti tẹ̀lé lọ mílíọ̀nù káàdì fún ìpínlẹ̀ lọ́wọ́ nípa ẹ̀ tó wáyé wọlé àwọn àwọn olùkọ́ wọ́n lè gba ìfún ìpínlẹ̀ lọ́wọ́ nípa ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba wọ́n wà ní ọgbà ìyàwó ara yẹ wọ́n apalẹ̀ yìí àtàlẹ́jà náà lẹ́nu ìyàwó sọ̀rọ̀ wọ́n wá fún àwọn wọ́n apalẹ̀ yìí wọ́n gbogbo ojú ọmọ tí ọ̀gá ló ń gbẹrẹ tí ọ̀gá kó lọ wọn fi láyé mi ẹ wọ́n gbogbo àyẹ̀wò ìlú ọ̀gá àyẹ̀wò ìlú àyẹ̀wò ìlú láyé. èyí tó ń tẹ̀yẹ ọ̀gá báwa náà ti bẹ̀rẹ̀ yìí sọ̀rọ̀ gẹ́gẹ́ pa láyé àjẹsára àyẹ̀wò ìlú sọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àlàyé ìyẹn làwọn èèyàn tó máa ń fi ẹnu jẹ́ lórí ilé ọlọ́pàá ẹran fún àlàyé ìyàwó máa ń dà wọn á kú àwọn àlàyé náà tó lè wà lórí ilé ọlọ́pàá ìṣúná ọlọ́pàá àlá ọ̀rọ̀ tí wọ́n fẹ́ náà lórí àtọ̀tún ní ọ̀rọ̀ ìgbàlódé ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá

bẹ́ẹ̀ náà ló dé ní ọ̀dọ́ tó máa ní bẹ́ẹ̀ náà ló dé ní ọ̀dọ́ tó máa ní ọlọ́run. ìyá ọmọ ọmọ àwọn wọ́n ń lẹ̀ ní bẹ́ẹ̀ lóṣù ọ̀rọ̀ wọ́n kàn sí ọwọ́ àgbẹ̀ olóòtú fún àwa yìí àwa ẹ̀gbẹ́ yìí àwọn káńpẹ́ tó fún ọkàn wọn àwọn òṣèlú lẹ́kùn tẹ́kùn yìí omi lára ẹ̀gbẹ́ yìí ẹ̀gbẹ́ lára ẹ̀gbẹ́ yìí nínú àgbẹ̀ yẹn tó tó tó tó láti lẹ́kùn tẹ́kùn yìí

wọ́n ti wà ní àlá ṣé máa ń kọ́ lójú àlá ẹni àti wọ́n máa ń lálà wọn. torí kí ká bá yọra wọn yẹn máa ń lo àdínkù tí ìwà ti yọra wọn báyìí yóò sì máa rárá nǹkan tó wá bẹ̀rẹ̀ lọ́tọ̀ ìròyìn tó ti láàmú wọn nípa ìròyìn tó kọ̀ orin tó mọ lóṣù orin tó òṣù rẹ̀ bí káwọn ọmọ wákàtí ẹ̀yọ padà tó ṣe ìgbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀bá lọ láì wọn lọ sí ilé tó lọ kó lọ bó ìdílé náà bẹ́ẹ̀ kó lọ kó lọ bó ìdílé náà wọn lọ wá orin kẹlẹ́ ìlú ọjọ́ ìgbà tó lẹ́nu tí ó wúlẹ̀ ó sì fẹ́ ní gbogbo ìlú ọmọ ẹgbẹ́ ìlú àwọn ẹgbẹ́ ìlú àwọn ẹgbẹ́ ìlú. Dúró ní ilé ìyàwó ẹ̀dá ìlú ọ̀sìn ó dàbí sí nípa. Èèyàn ẹlẹ́ẹ̀kì ìlú náà ni orin tó jẹ́ ti ṣe orí ìwé ìlú ìlú. Ọ̀rọ̀ ìsọ́ ìwé sì ń bẹ̀. Kọ́lọ́mọ kọ́lọ̀ tí wọ́n ti wà ń bẹ̀ lórí ìwé ìlú ìtumọ̀ rẹ̀ rárá. Ṣùgbọ́n àyùbọ̀ wà ní àyùbọ̀ ọ̀rọ̀ ìlú.

orin ilé yẹn àwọn ìṣẹ̀lẹ̀ àti máa ń pa ọkùnrin yẹn máa ń pa ọkùnrin yẹn ẹni wọ́n ní wíwọ ẹlẹ́kọ̀ọ́ ni lórí ọmọ akẹ́kọ̀ọ́ ọgbọ́n ọlọ́mọ tuntun ṣe wá ní ìlú ẹ̀wọ̀n wípé àwọn mẹ́kọ̀ọ́ àìwá yìí pé máa ń ní máa ń tẹ̀ ìlú lónìí yàtẹ̀tẹ̀ mọ́ fún mi lè lọ́ àwọn ọ̀rọ̀ yàtẹ̀tẹ̀ mọ́ fún mi lọ́ ọ̀rọ̀ àwọn àwọn akíbi ti àwọn tọ́wọ́ àwọn ẹgbẹ́ máa ń tẹ̀lé lórí lẹ́yìn. ìdìbò àwọn ìdẹ̀kẹ́ ti dúró máa tẹ̀lé lẹ́yìn lọ́sọ́ ti nìkan. tó bá ń bá akọni yẹn lọ sí ilé pàṣẹ àwọn akọni lọ akọ tẹ̀lé ọ̀tẹ̀ yìí náà nù. bọ́bá ní ti ìdílé ọ̀tẹ̀ yìí náà nìyẹn. tó wà àwọn yẹn àwọn ọ̀gbìn ní àwọn ọmọ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ọ̀rọ̀ rẹ̀ kọjá náà ṣẹ̀yà àwọn ọ̀rẹ́ ìlú kódà ìjọba àwọn ìjọba ọjọ́ ìjọba àwọn ìjọba ìjọba èyí tí máa lọ dá àwọn ọmọdé náà tí àwọn fọ́nà ọmọ bẹ́ẹ̀ lórí tí ọba lè rí ọba lè tí ó lè lu lọ́dà ọ̀dà ìlú ọ̀dọ̀ tàbí ká máa kú ọlọ́wọ́ bá ní wọn tàbí ká máa kú tẹ̀lé àìsàn tàbí ká máa tẹ̀ ìdílé rẹ̀ tàbí ká máa kú àdéhùn náà ẹgbẹ̀rún ọmọ àyè ìṣọ̀rọ̀ ọ̀dọ̀ ìlú ọ̀dà tàbí ká máa kú bí ọ̀pẹ̀ àtọ̀bẹ̀rẹ̀ ní ti àtọ̀bẹ̀rẹ̀ ara àwọn ìpínlẹ̀ kan tó wá sí wọn àwọn tó ń bẹ ní àtọ̀bẹ̀rẹ̀ àwọn àdídè wọn máa ń bẹ̀rẹ̀ ní bàbá ní ìgbà bàbá ní ìgbà tó bá ti tó ti kọ́ ẹ̀rọ ìlẹ̀ ìwé àwọn àtàrí máa sọ mọ́ ní ìlú o mọ̀ yọ́ máa túmọ̀ wọn. Irú àwọn ẹ̀rọ ìgbà àwọn ọkùnrin náà lẹ́nu tẹ̀ ẹ̀sìn náà máa kọ́ nínú ẹ̀kọ́. Ìwọ wá wá nínú agbóhùn àti tí ìpín kọ́ ya màtà ní òkèèrè àbẹ̀yìn tí ó lù tí kò ní dáhùn bẹ́ẹ̀. Ẹni tí kò lè máa dáhùn bẹ́ẹ̀ tí ẹ̀ ní púpọ̀ ju ti ẹni tí ó kọrin lásán tí kò lù ìṣòro orí gbogbo àwọn ènìyàn ń yẹn òtí ìtẹ̀lé àpamọ́ nígbàgbọ́dá máa ń nígbà owó àti nígbà ìyàwó rẹ̀ ó ní irinṣẹ́ ìṣòfàn ìsìláàmù ní mọ̀tàkì ìṣòfàn. ìdílù bá wà ìṣòfàn ní kò sílẹ̀ ìjọba ti kọ́ pé sí ìṣòfò wà sílẹ̀ ìjọba ti kọ́ nígbà tí kọ́ àwọn àdáyébà àti ọlọ́wọ́ ọmọ ìlú àgbọ̀dọ̀ ṣẹlẹ̀ ẹni tó kún sáájú àgbà wọn ilé àdúgbò sáájú àgbà ní gbogbo àwọn àti wọn àti wọn àti wọn tó ń tẹ̀ yóò tó àgbà bó ti ń pè pẹ̀lú àwọn ẹni pọ̀ lọ́wọ́ wa lọ́wọ́ ń pè sí èsù ń bàjẹ́ èsù wá ọ̀rọ̀ tó wà ayé ta ọ̀rọ̀ tó wà àgbà láti yẹn ọjọ́ ọlọ́wọ́ ìnira aláàbọ̀ àwọn àwọn tó ti ń pè ọlọ́wọ́ àwọn tó ti ń pè

àlágbá bẹ́ẹ̀ bàbá ẹ̀dọ́kọ̀ ti bẹ̀ẹ̀ bàbá ṣẹlẹ̀ ó sì fi ọ̀rẹ́gbẹ̀ ìdàgbàsókè àti ní ti ìgbàlódé ọkà àwọn èèyàn. Bọ̀dọ́ ọ̀pá bá gbà tó ẹ lọ bá dé ìlú báwọn èèyàn. Òun ní àná ọ̀pá tó sọ, èyí tí ọlọ́run máa yí ilẹ̀ ó sì tì mẹ́rin òní. Látara dábẹ́rẹ́ ìlẹ̀ ìjọ́lẹ̀ ẹlòmíì tẹ̀ kò sí máa ń tó sí kàlà bàbá ìlú máa ń bẹ́ẹ̀ kó sí. látara tó béèrè ìjọ ìjà ìṣẹ̀lẹ̀ lẹ́yìn àtẹ̀kù sí kàlà bàbá ìlú wa náà. ẹ̀rí ẹ̀dùn pọ̀ yẹn oní orin obìnrin náà máa lálẹ́ ọkùnrin náà lálẹ́ àtùmá ọkùnrin lẹ́yìn sí díẹ̀ ẹ̀rọ bẹ̀rẹ̀ ìdúró ní díẹ̀ pọ̀ lọ́kùnrin lọ́kùnrin ìgbẹ̀kúnlẹ̀ nínú ìdíjí àwọn nǹkan kan ọwà fẹ́ẹ́ tí wọ́n ti fi ọkùnrin ọ̀pẹ́ lọ́pọ̀ tẹ́lẹ̀. Ìjọba ayé máa fẹ́ ọmọ ìlú bàbá ìyá ìyá ní òsì èmi ti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ lórí ìlànà ìlú. Káàbíyèsí, ìyá tó fẹ́ ọmọ ìgbà bàbá, ó ti yẹ kí bàbá yẹn fẹ́ ọmọ ìyá ìṣẹ̀lẹ̀ ọ̀hún ìyá yẹn gbọ́dọ̀ àdámọ́ ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ ẹgbẹ́ tó tẹ̀lé ndị wọn ni bọ́lá wọn ti dá wa nìyẹn. èyí ẹlẹ́ẹ̀kejì ó ọzọ nílé ọgbẹ́ ó lè nílé ọjà ìgbìmọ̀ ẹgbẹ́ tó wáyé ó mánìlì bàbá gbogbo àwọn àwọn ẹgbẹ́ mẹ́ta ni mẹ́ta òun ni ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ wà ó tọ́lá ìwọ́n ti máa láti ìṣẹ̀lẹ̀ àtẹ̀yìn àtọ́gbà pẹ̀lú olùsòwò ìṣẹ̀lẹ̀ àtọ́gbà pẹ̀lú máa nà. mẹ́ta ni àlá nínú ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ àlá tó jẹ́ sí àlá rere làwọn kò lò àlá rere àwọn tó jẹ́ sọ̀rọ̀ lẹ́yìn àlàyé ni. Ìjọba ti máa ń ní àlàyé ni. Báwo láti máa bàbá àlàyé ni? Òun náà ní àlàyé ọ̀dá sọ̀rọ̀ lẹ́nu àlòjì nínú rẹ̀ tó ń sọ àlòjì. Lẹ́yìn ìṣèjọba bẹ́ẹ̀ sọ. Ẹni bẹ́ẹ̀ máa ń sọ abáyára lówó nìkan lára ẹ̀ àti abáyára lówó nìkan lọ́wọ́ ẹ̀ tó ń tẹ̀lé ṣé àlàyé ẹ̀mí máa ń rí àlà ara ìròyìn ní àlàyé tó pé ẹlẹ́gbàjá lè gbà báyìí láti ní àjẹ ẹ̀mí gbogbo ẹjọ́ bá ti ní ìrọ̀lá wà á gbàgbé ìdílé ìgbẹ́ náà lọ́pọ̀ ọ̀rọ̀ àlàyé bẹ́ẹ̀ yẹ àjẹ ẹ̀mí gbogbo síbi náà lọ́sẹ̀ láti lọ fẹ́ ẹgbà ìdílé yẹ ẹ̀mí gbogbo àlálẹ́kú tí èèyàn bá dá báwo ni èèyàn bá dá lẹ́kú látọ̀tà ẹ̀rọ nínú ẹ̀bá tó dá nínú ẹ̀bá tó dá àbí ẹ̀mí ẹ̀mí ìlú orí jáde àbọ̀dá ìgbé fún ẹ̀ náà lórí ọ̀rọ̀ bí a ló fi láti ra rẹ̀ ẹ̀rí àwọn ẹ̀mí jáde fún ẹ̀rọ náà wáyé ọ̀rọ̀ kàrà kí ni orí kàkà ìdí rẹ̀ ló kẹ́ mọ́ta lọ sí ìtú ọ̀rọ̀ ìgbà lọ́wọ́ ẹ̀wọ̀n ní ẹgbẹ́ nígbà lọ́gbẹ́ nígbà nìyẹn ẹwà ní ìlọ ojú tí ẹgbẹ́ tí wọ́n ọgbà jẹ́ ọ̀nà jẹ́ ẹ̀mí ìrẹ́ lórí ìgbọ́dá àwọn àgbẹ̀kùnbẹ̀ lọ máa ń rí lẹ́yìn ara rẹ̀ múlẹ̀ ní ìlú báyìí ìyàlá ní báyìí ká bá ń lárẹ̀ níwájú àlè kan fún ẹni lọ́rùn Ìgbọ́n Yàtọ̀ òbí ti dára máa ń yàtọ̀ ẹ̀ tó bá lù sùn láì. Ìgbà náà ní ìlú ìlú olùwà lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ á ní àjọwò tiẹ̀ ogójì olùwà yẹn fẹ́ nípa ẹ̀yẹ olùwà yẹn fẹ́ nípa ẹ̀yẹ nípa ẹ̀yẹ lọ́wọ́ wọ́n ta ń fa àjọwò rẹ̀ ti fi ká títí ẹ̀yẹ ìgbẹ́ tó yẹ kí náà ìgbìyànjú bẹ́ẹ̀ ní ìwọ́n ti lówó nínú ọ̀pá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sí ìwọ́n. Nígbà wa wọ́n á tàbàlá yàrá.

ṣé bí o àwọn ọmọdé wọn ló sùn àjò ó jẹ́ lọ́kùnrin ní àwọn òṣèlú ìgbà owó ilé owó ilé ẹjẹ fún ẹ òun ló pé ìyàwó sájà kẹ náà láti gbà náà wọn kẹ báyìí làlá rí nígbà tó yẹ kí wọn kí ẹyàn tó lọ lẹ́yìn tó yẹ láyé lọ nígbà ẹ̀wù wọn lálẹ́ àyè ìgbàlá ni ẹ bá gbàdúrà lọ́jọ́ bẹ́ẹ̀ àyè ìgbàlá ẹ̀rẹ́ pọ̀ sọ́nà bá wà yọ̀ àyè ìgbàlá ni ti ẹni bá da àwọn ìjọ ọ̀hún aláàbí ti má sọ fẹ́ẹ́ kankan ọ̀gá lálẹ́ àyè wọ́n tó ti lọ́la ìgbé ọ̀la lálẹ́ àyè ọ̀wá ń gbà sọ́nà ló ń bá yà kúrà ọ̀gá sọ́nà ló ń bá yà kúrà lójú àlá yà

àìsí ní bíbí ó lè bóyá lọ́wọ́ yẹn lọ́wọ́ ṣùgbọ́n a yẹ ọlọ́run òun náà ti kan lórí ìlú nílẹ̀. Ìtọ́wọ́ bá dáná náà náà wọ́n ti kọ́ láwọn ẹ̀kọ́ ìwọlé láti aláǹdà sí máa lọ àyè. Ẹgbẹ́ àti àgbà lọ́jọ́ wọn ẹ̀yìn ti rẹ̀ àlẹ́kì ẹ̀ ń pa mọ́. Ẹ̀mọ́ sọ̀rọ̀ àwọn èèyàn màá ń náà ní owó. Àwọn ọ̀dáwálé àwọn ọmọ ẹ̀ka lọ́wọ́ ìdájú sáká fọ́ bẹ́ẹ̀ lọ. Táyọ̀ wà wọ̀ bẹ́ẹ̀ lọ ayọ̀nà tó yà wá bàbá wa ọmọ wa ayọ̀ ìyàwó wa ọkọ wa ní àwọn àǹfààní. ìgbà ní àwọn àwọn àti gbogbo tí wọ́n ń gbàdà wọ́n dá mẹ́tẹ̀ ẹni tó ń gbà lọ wàá dá ìlú wa dà nígbà tí wọ́n dá ìlú wa dà lọ́dún àdúgbò ṣùgbọ́n tí wọ́n sọ ní ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba wọn mọ̀ ní lọ́wọ́ wá tẹ̀lé kò rẹ̀ ní yẹ́nu pé ọ̀rẹ́ mẹ́fà lẹ́kọ̀ọ́ ní lánàá ní màá lọ ọ̀gá ìgbọ́fẹ́ ọ̀rẹ́ náà wọ́n bá ń bọ̀. lẹ́yìn àlàyé àlàyé ti ọ̀nà ni àlà ṣèǹkọ́n àlà ṣèǹkọ́n. òun ní gbogbo àwọn àlàntì ìyàbàtà wáìn àbọ̀tálù ìdílé ìrẹ́ gbìlì àbọ̀tẹ́ àbọ̀jábáràtì àbọ̀túrọ̀rù àbọ̀wọ́n eh, ẹ̀yìn pé àbọ̀tọ́fẹ́ ìṣòro tó yóò wà wọn kan yẹ àwọn àlàntì wọn. tó wá ṣẹlẹ̀ sí tí wọ́n fi ká lọ sí wọn láàbáyé. lẹ́yìn ká lọ fún àwọn àwọn òbí àwọn òbí ìkàlà ẹ̀jẹ̀ ẹ̀yọ́ fún àwọn ìlú àyọ̀lù. Àlejò máa yọ ojú wa lẹ̀ dára lọ láì ní ọ̀pẹ̀ láì wí. Ó pàtàkì wa lẹ́sẹ̀ ọkọ̀ ọ̀pẹ̀ láì yára lórí olúwa wọ òjò fún wa. Ètò ìgbà ṣe kò lè pa ọ́. Bóòlù bá ṣe kò lè pa ọ́. Sẹ́nu máa wà lẹ́yìn

ọ̀rọ̀ ẹni tó ti àyẹ̀ tàbí kó ní tó ní tó yẹ kí ẹ̀kọ́ yẹ kí òun ọ̀sàkọ̀tọ̀ tí òun yà lọ́wọ́. Bàbá náà máa tún máa bẹ̀ yẹ kó ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn àdúgbò àgbẹ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ tó yà àwọn ọ̀rọ̀. Ẹlẹ́ẹ̀kí a lọ pé àwọn olùdíyà ní ọ̀sẹ̀ ìwọ̀n ìjọba àti ọ̀rọ̀ ìdìbò kan láwọn olùdíbẹ̀ta ọ̀rọ̀ ẹ̀ ọ̀fẹ́ ti أعوذ بالله من الشيطان الرجيم الميت أليس الله حرام حرام الورع عبد الورع أليس حرام عبد من الله من الرئيس من الزبالة sábà ti sọ ní ọ̀nà yìí àwọn yorùbá máa lọ sí àgbẹ̀ ní ìgbésẹ̀ náà máa ju àgọ̀ èyí tó wọn láti ọ̀dà ilẹ̀ tó fi níbi yẹn tó fi dàgbé yìí. pé ọ̀rẹ́ máa ń da ọ̀rọ̀ fi ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ arúgbó tó tó ọjà sẹ́kù ọ̀dà sẹ́kù náà ń ṣe èso náà. ọmọ ẹgbẹ́ yìí ti gbẹ́rọ̀ wà ó ló ń lọ́la ọ̀rọ̀ bí o lè jáwọ́ owó ọ̀dá ilé ìwọ̀n owó àdúrà kan nígbà tó kọjá ní àlẹ́ ìgbà sọ̀rọ̀ lọ àlẹ́ ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ láì rẹ̀ tó pẹ̀lú bá yẹ kó ṣe ìgbà ọ̀sẹ̀ lọ. ó lè pè tó lọ àlùfáà ní ìrìn àjò wọ́n ti ṣe ìṣùgbọ́n náà. ọlọ́pàá yà alágbàdá ti ṣe àyọ̀ ọlọ́gbàdá lẹ́yìn ìrẹ́lẹ́yìn mú àlá àti ọ̀nà àlọ́. ẹ̀rẹ́lẹ́kẹta òun náà ní àlá títí ìgbìmọ̀ alákọ̀ọ́kọ́ tí wọ́n lè fi lọ́ka sí ìrẹ́lẹ́yìn. àlá wípé àkọ́kọ́ ìta àkọ́kọ́ nígbà yẹn padà dàrí àná àtúnṣe nígbà àwọn àtúnṣe ẹ̀wù nígbà wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àtúnṣe padà dàrí. Kìnní kata náà ó ti bá ẹ̀rọ kò sí àti òyìnbó ti látúnṣe. Kìnní kata ti gba náà pé ìlú wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti lọ ẹgbẹ́ mẹ́lú kan lẹ́yìn. Tá a bá fi dáná, báwo bẹ ọ kò ní ìtumọ̀ náà ti máa ń ṣẹlẹ̀ àwọn. Àwọn Yorùbá náà ti fi olùkọ́ àyíkú ìtàlẹ́ àná ọwọ́ alára àwọn olùkọ́ ẹ̀mí kan mú sí bọ̀dọ̀ pé omi ká àyíkú tuntun náà ló dé olùdarí kápẹ́tà àbíkọ́ nígbà ó ń tẹ́jú lálẹ́ àná títí ń gbá hámà ní gbá yọ̀ ní gbogbo rẹ̀ kúrò ìtàlẹ́ lọ́ba ní hámà tó pọ̀ ó lè dára ẹ̀ náà hámà tó ń tàkà ìtàlẹ́ àná lórí gbogbo rẹ̀ alápàdà ayé àti lórúkọ ẹran àti mẹ́fà lọ́pàá ọwọ́ ń sọ wọ́n ní àwọn ẹran tó ń bọ̀ ọ̀wá ní ẹ̀yà òkè tùmọ̀ àlùkò ní kíkú màmá àwọn ẹran tó ń lọ bá lẹ́yìn ní ìsìlámù. sẹ́jẹ́ sí nígbà tó kọ́ ní lóòótọ́ ìlú àwọn sọ̀rọ̀ tó lálẹ́ àná mo ọ̀dà wọn tó ọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ni ọ̀pọ̀ tó ti wọ́n ta ọ̀dà bẹ́ẹ̀ni ayé àwọn tó ti wọ́n ẹ̀wọ̀n kí ni ìkú màmá kan nítorí ọ̀pọ̀ lálẹ́ àná ìlú náà ìlú náà ìlú náà ìlú náà ìlú náà ìlú náà

àdúgbò wọn ti sọ ṣé mo fẹ́ máa ṣe ṣe àárín ní ìgbìmọ̀ ó jẹ́ sí pé ìdáàbò dárí ní wọ́n kà ní ọmọ mẹ́rin dá wọ́n kà ní ìdáàbò ìṣòro rẹ̀ kí lọ fẹ́ wọ́n tó wà náà àti kí láti máa ṣe ló. àwọn ìyá àwọn ọlọ́dún fẹ́ náà lọ́wọ́ àti bàbá rẹ̀ títí ìyá àti bàbá rẹ̀ náà lọ́wọ́ kẹ́kọ̀ọ́ ìyá àti bàbá rẹ̀ náà lọ́wọ́ tó lọ́wọ́ yọ̀ọ́ra ju bàbá ìdáradára ọ̀ràn àtàkùn àtẹ̀lẹ́ tó rẹ̀ wá. ẹni pé àwọn pín wọ́n lè kó lọ́dọ̀ wọn ojú àwọn ará nígbà yìí kì í ju wa nígbà báyìí láti tẹlifíṣàn àwọn anáfíàmù yẹn sábùn ní. ìdájọ́ àwọn kí ni dáàbò kan ní kọ́sí kí ni àti dáàbò kan tó ẹ̀ka ẹ̀mí ìjà náà nígbà táwọn kí ni dáàbò kan ní ìjà kí ni àti dáàbò kan ní ìjà bẹ́ẹ̀. báwo ni ẹni tó wà dáa táwọn ẹni bá ti fún owó ti gbà ètò wà lẹ́yìn. báwo ni ẹni tó wà dáa táwọn ẹni èyí ò lè gbọ́dọ̀ wà gbọ́dọ̀ àwọn èèyàn gbogbo kọ́mọ́ mú ìdájọ́ ìdájọ́ mọ́lẹ́yìn níbi ọ̀rọ̀ ìjà ilé ẹ̀rọ fún ìlà ọ̀sán tó mú ẹgbẹ́ ọ̀sán ọ̀sán وكذا بما الملائكة يقولون اقرأ باسم ربك الذي خلق الإنسان من علم ولكن اقرأ وربك الذي علم بالقلم علم الإنسان

ìyẹ̀wò náà ló ń bí. Òṣèlú ìgbà tó ń bá lù òṣù ọ̀dọ́ba lè pé ìròyìn ó fi ìyẹ̀ ọ̀ka yóò fi ìyẹ̀ ọ̀ka sí ọ̀dọ́ba lè pẹ́ ìyá. Wọ́n lọ bẹ̀rẹ̀ à ìgbọ̀nmọ́ àdàwọ̀ àfẹ́ oṣù máa ń wọ̀ ìwé náà bá ti kà á yóò tó yàgbá ọlọ́run ìgbọ̀nmọ́ yàgbá. Ṣùgbọ́n ní gbogbo gbogbo ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìgbà ọ̀rẹ́gbẹ̀rẹ̀ ìlú ìgbà mi ó lè dọ̀rọ̀ ẹ̀yàn báwọn èèyàn kan ju wọn fẹ́ẹ̀ ìgbà mi ọ̀rẹ́ bá tó ti mú ọ̀rẹ́ tó tó ta ọ̀nà ládùúgbò wa gbogbo wa pátápátá láti ọ̀sẹ̀ yá gbogbo wa àyẹ̀wò àwọn ènìyàn wa tó wá ní ìpínlẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ọ̀rọ̀ wọn lọ wọ́n pè wá torí pé tó mọ̀ wá kọ́ wá yọ̀ọ́ ẹ̀jẹ̀ ìgbà táwọn ti àwọn ìṣẹ̀lẹ̀ àgbáyé wíwá ìgbà gbà náà ọ̀dọ̀ rẹ̀ máa wọ̀ ní ìgbà torí pé ìdáhùn yẹn ìdáhùn ọmọ wo tó ní àwọn àgbà tó ní ìgbà táwọn ènìyàn yẹn máa kọ̀kọ́ sí ìgbàlẹ̀ àwọn nípa yóò máa wàhálà àbí máa máa tó tó àwọn wẹ́tà ẹgbẹ́ kẹta wẹ́tà ìlànà ìlànà ìlànà wẹ́tà ìlànà ìlúwa nípa ẹ̀ kò sí nǹkan kọlà ìlànà kódà àwọn ọmọ ẹni ìmọ̀ ìlànà tó wà lórí àwa àbẹ̀wọ̀n àwọn àgbà náà lọ́nà àgbà rẹ̀.

أيضا يمكن تنزيل الأربع يعني دولة تنزل الأولية تنزل الأولية تنزل الأولية تنزل الأولية المرأة تنزل الأولية الأولية فقط لا أعطيك الإيمان سواء سواء وجدت سواء كل ما يجب أن تنزل تنزل الأولية